وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجل أنت على يدك أنفتي وتوكي يعني في في حاجة بعمرة وقع إنها غير نقول أجل على يدك ìgbé kí ó pa èkúté àbí tó bá jọ èkúté àti bó ti ti tọ́ kíkó pa ìjò àti àkékè àti tó bá jọ méjèèjì. bákan náà alukẹ́lù làkúrò ajá ajá àdìgbòlógi wọ́n ní wọ́n wí pé ajá tuntun àti gbàlérò pẹ̀lú rẹ̀ kìí ti pé ajá gàgà ó tún gbàlérò pẹ̀lú rẹ̀ ní ẹranko àbíjà ẹranko tó ṣe pé tó bá ríyàn yóò fẹ́ pààyàn jẹ gẹ́gẹ́ bí ọkùnrin kìnìún ìkókò nǹkan kan tìrẹ́là bá àtúntò ló fi padà sọ pé wọ́n máa yára dùn. من الذئاب والسباع ونحوهما àwọn ẹranko tó ti fún àwọn adojú ìjà kọyìn bí àwọn àkókò àtàwọn ẹranko àbìjà yòókù gbogbo àwọn ẹ̀rọ yìí tá a bá rí wọn lẹ́yìn tá a ti gbé ara òbúrú ká pa wọn ọ̀tọ̀ ká pa wọn ọ̀ràn yẹn tí ẹni ká pa wọn eléyìí jẹ́ ti àwọn ẹranko rẹ̀ yìí torí rẹ̀ wọ́n ní tí ajá bá wà ń bẹ taari ní Mẹ́kà àbí taari ní ojú ọ̀nà lẹ́yìn tá a ti gbé ihram nígbà tá a ń lọ ṣé irú ajá bẹ́ẹ̀ pípa lápá rárá o àyàfi ajá tó bá jẹ́ dìgbò lùgì èjì ó gbìyànjú àti gbógun àti dojú jà pọ́ìn èjì ó gbìyànjú àti ṣe pọ́ìn eléyìí apá tọ eléyìí jẹ bòtí jẹ mẹ wọn máa ń pe àwọn ẹranko abidjan lédè lárúbá ní kẹlẹ kí bá nàbí sọmọ máa lò àlè tẹlẹ bí a ti ti ṣe àdúrà lé ọ̀kan nínú àwọn kèfèrí lórí bí ọlọ́run ṣẹlẹ̀ tààrí kẹlẹ́ bàmí kìláàbì bí ọlọ́run dàpọ̀ di ajá kan sí nínú àwọn ajá rẹ̀ ọlọ́run bá wá jẹ ìníwùsì ìníwùsì pupa torí rẹ̀ ẹranko tó jẹ́ ẹranko àbíjà wọ́n máa pè lájá lédè lárúbáwá. ويقتل أبي ويقتل من الطير ما يتقى هذا بكنا أتوكي على الأجي أبين تنسي عمره lẹ́yìn ìgbà tó ti wà nínú kó ti gbé ihram ọ̀tọ̀ pípé kọ́ pa ẹyẹ ẹyẹ tó ṣe yí pé a máa ṣọ́ra fún aburú rẹ̀ ẹyẹ tó lè ṣèyàn léṣe òfin ṣẹ̀rí àtúgbà pé kọ́ parú wọn kalgarban gẹ́gẹ́ bí àwọn ẹyẹ kanakana ẹyẹ kanakana òfin ṣẹ̀rí àgbà kọ́ pa lẹ́yìn ìgbà tó ti gbé al-ihram wàlhádà bákan náà àtà ṣẹ̀rí àgbà pupa lẹ́yìn ìgbà tó ti gbé al-ihram eléyìí jẹ́ àwọn ẹranko èyí tó ṣe wípé òfin ṣẹ̀ríà ọgbà ìpín ká pa bọ́yá àti gbé ihram àbí àpò gbé al eléyìí túmọ̀ sí wípé tabawa rẹ nìkan tó ti pé kùté lòún ń rìn èkúté ló ń tọ́jú ọ̀dà fáàmù lẹ̀ fáàmù èkúté àbí ẹnìkan àwọn ejò lòún ń rìn àbáwọn àkekè àbáwọn ẹranko àbìjà ọ̀dà àdúgbò ń tẹ̀ ọ̀gbádùn ó sì yẹ kó tètè mú lọ́rù nítorí pé tí wọ́n ti lọ́rùn yẹn fi ká pa àbá wà nínú ihram kí ni wọ́n wá fi títọ́jú wọn sí àǹfààní wò lọ fẹ́ rí lára rẹ̀ torí di eléyìí eléyìí àfihàn wa wípé zoo ibi tá à ń pẹ́ ẹranko pamọ́ sí tọ́tọ́ àbí ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà àwọn ẹranko ẹ̀dá kan làwọn náà tọ́lọ̀ wọn bá dá tuntun fún àwọn náà fẹ́ òmìnira gẹ́gẹ́ bọ́ mi yẹn ti fẹ́ òmìnira òfin ẹranko tó fẹ́ kẹ́nìkan mọ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí yẹn náà ti fẹ́ kí wọ́n sọ pápẹ́ ìdí ni tó jẹ́ pé òfin ìṣẹ̀lẹ̀ òfin náà sí wípé ká ní ẹranko tó ṣe wípé ìpìlẹ̀ rẹ̀ inú ìgbẹ́ ní gbé orí igi ló máa ń gbé ó fẹ́ láti lọ síbi tó bá fẹ́ nígbà tó bá wù òfin tẹ̀lé òfin ló fi ká mọ̀ mọ́lẹ̀ bóyá nítorí àǹfààní kan gẹ́gẹ́ bí ká ṣe bẹ́ẹ̀ láti máa fi pàrọ̀nà ọmọdé rẹ àbí bá ti ṣe bẹ́ẹ̀ nítorí àǹfààní mi tí ò lòdì sí òfin ṣẹ̀ríà ká mú mẹ́lẹ̀ torí káwọn èèyàn lè bá mẹ́ran fóyún wọ́n sì lè bá àrí títóbi agbára ọlọ́run lára bó ti ṣe bó ti ṣe táwọn ẹranko yẹn lópin ìgbà tó bá ti gbé àní mú ọmọlẹ̀ fúnyà àti ní mú ọmọlẹ̀ fífi àní bèbí pa wọn àwọn fún wọn ló ń jẹjẹ lákòókò àní jẹ kí wọn kú mọ́ wa lọ́wọ́ tàbá ti bẹ́ẹ̀ tóbi dórí àwọn ẹranko ètí ṣeré àtọ yìí fi ká pa wọn tàbá mú kan méjì rẹ tàbí sínú lóò torí káwọn èèyàn lè bá àríkán lè dá àmọ́ ẹranko tí wọn ní ká máa pa ni o kò sí ní tó burú bẹ́ẹ̀. كما النبي صلى الله عليه وآله وسلم الثانية يولنكو لدو أنا ديكي كيرين كتجا بلو أنس بن مالك رضي الله عنه ìgbà tí wọn wá rí ẹyẹ yìí lọ́dọ̀ rẹ̀ mọ́ wọn bí pé yá bàbá Umayr máa fa'ala an-Nughayr ìwọ bàbá Umayr kí ló sẹ́yẹ rẹ̀. tí ọba tọ́ ń ru ẹyẹ mọ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam ọtí ẹni fi bá àtàwádà lórí ẹ ló ti jẹ kí tá a bá ní ibi tá a kó ẹranko gbígbénu gbẹ pamọ́ sí torí káwọn èèyàn lè bá rí kí wọn dànù wọn tara rẹ̀ máa títóbi agbára Ọlọ́run ọba wa wọn tara rẹ̀ máa lékún ní ímánì kò tuntun burú lẹ́yìn eléyìí àbọ̀ onítìrà wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó dé wọ̀ ipe kí ẹni tí ọba ti gbé harabi ó ṣe àwọn nǹkan tó ń bẹ tó dé ọ̀ràn yẹn lórí rẹ̀ gbogbo jìnnà sí lẹ́yìn ìgbà tó ti gbé al-ihram láti fi hajj tàbí umrah. ṣé gbogbo àwọn jáde lọ sí hajj táwọn náà máa láǹfààní àti gbọ́ gbogbo orú nǹkan báyìí tí wọ́n fi àkókò lẹ̀ láti kọ́ nípa rẹ̀ kò dájú. irúgbẹ́nu mi lè sọ pé tọ́ hajj là ń ti ń sàlàyé látijọ́ yìí níbi òní hajj yọ ọ̀tàn òun sì rò òpin kí n mọ wàá mà nípa rẹ̀ ìṣòro ọmọ gbàtọ́ lọ́wọ́ kọ́ gbàdúrà rẹ̀ bí ọkọ̀ ya ìdí inú táwọn ẹgbẹ́ pé tí gbogbo ẹni tí ń sè lọ hajj táwọn náà láǹfààní àti gbọ́ gbogbo olúkà bá tó tó lọ wọ́n ti gbọ́ ọlẹ̀ wọ́n ti kọ́ ọlẹ̀ wọ́n ti mà á lẹ̀ gbogbo gbàtọ́ lọ́wọ́ bá wá bá lọ yá ẹnu kọ́ ọkàn tó máa ṣe rìvíṣàn tó ti gbọ́ nù kọ́ ọmọ tàtúnyẹ̀wò rẹ̀ wọ́n mọ̀ wíwá wọ́n mọ̀ wíwá á àdúgbò ẹ̀kọ́ náà ọlọ́run padà kó fáwa náà lọ pẹ̀lẹ́ ìtumọ̀ sí pé gbogbo ìgbà gbogbo àkókò mùsùlùmí ní láti kọ́ nípa ìsìn rẹ̀ àwọn tó jẹ́ ọ̀ràn yẹn tí kálálà jẹ́ ojúnà sí lásìkò ìgbà tí wọ́n ti hajj àbásìkò ìgbà tí yẹn ti rúmúrá òun náà làlàyé rẹ̀ ń bọ̀ yìí wọ́n yẹn ti dẹ́ni bo المحرم في حجه وعمرته وجوبا النساء ọ̀ràn yẹn ìlú jẹ́ lórí gbogbo ẹni tó gbé ihram láti fi hajj tàbí umrah pé kó jìnnà sí obìnrin kí ti pé kó jìnnà sí obìnrin ní bíbárìn tó bá yẹ kó àtìyàwó rẹ wọn jọ lọ àbọn àtìyá rẹ àbọn àtọmọ ẹyà rẹ àbọn àtọkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ tó dé wọ̀ fún láti fẹ́ kéde pípò jìnnà sí wọn níbí báyìí kéde tẹ pípò jìnnà sí wọn ní ríràn wọn lọ́wọ́ nítorí pé a ti mọ̀ yí pé èèwọ̀ lóbìnrin nínú ìṣẹ̀rí àtàbà sọ kullu mawdi'in bihasabihi kullu mawdi'in bihasabihi gbogbo ayé pẹ̀lú ntọ́rọ̀ ma hurrimat alaykum ummahatukum àti àwọn ìyá yín lè wọ̀ fún yín lágbọn abó lágbọn afẹ́fẹ́ ọ̀gbọ́dọ̀ fẹ́ yà rẹ̀ èèwọ̀ ni ẹnìkan wá sọ pé tí ọba tọ́kùn wọn fẹ́ tó lè bá lò orí rẹ̀ ló dàrú yẹn ẹni tí ọ̀tọ́kọ̀ ọ̀fẹ́ kó ló ti bá lò tẹ̀wọ̀n pé tó bá túmọ̀ kó wọn bá lò orí ti dàrú nù àwọn òbí lẹ́ẹ̀. tó náà ni ike ó dènà sóbìnrin lẹ́yìn ìgbà tó ti gbé ihram ó ti àgbàlérò pẹ̀lú rẹ̀ òun náà ni wípé ọ̀gbọ́dọ̀ bá obìnrin tẹ́ ẹ jọ wà tọ́jẹ́ ìyàwó rẹ̀ ọ̀gbọ́dọ̀ bá jọ bí máa ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó. lódodo ìwọ ló ní ìyàwó ìyàwó ló ní àjọṣepọ̀ gbọdọ̀ wáyé láàrin ara yín irú èsì máa ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ìyẹn ni pé ẹ gbọdọ̀ bára yín jọ lò pọ̀ abẹ́ rẹ kò gbọdọ̀ wọnú abẹ́ rẹ bọ́dà tí o tó bẹ́ẹ̀ kò gbọdọ̀ ṣẹlẹ̀ yálà màní ìjáde àbí màní ìyọ̀jáde nǹkan kan ló eléyìí ọ̀gbọ̀dọ̀ ṣẹlẹ̀ ókè tó lè kíìsì ẹ̀ lásán ọ̀gbọ̀dọ̀ kíìsì ẹ̀ lásán tó wá lè dì má ọ̀dọ̀ dì má torí pé gbogbo nǹkan yẹn ó lè ó lè ṣe sábàbí fún ọkọ ara rẹ kò fi ba ara rẹ nífẹ̀ẹ́ jẹ tó bá wá ṣẹlẹ̀ pé ọmọ báyàwó rẹ lò pọ̀ nígbà tó wà nínú ẹ̀rọ bíbá lò pọ̀ yẹn tí abẹ́rẹ́ bá fi lè wọnú abẹ́rẹ́ pínrín. kódà kété gbogbo abẹ́rẹ́ ọwọ́ òkè abẹ́rẹ́ orí rẹ̀ tó bá fi lè wọnú abẹ́rẹ́ pínrín ájì rẹ̀ bàjẹ́ ọ̀ràn ló ti jẹ́ lórí rẹ̀ kó o ṣe ájì ìdíkù rẹ̀ ọ̀ràn ló ti jẹ́ pé tó ń ṣe lọ́wọ́ yìí tún gbọ́dọ̀ parí ẹ̀ èyí tó bàjẹ́ òun gbọ́dọ̀ parí ẹ̀ ló ti jẹ́ láti fi tààrà kò fi tààrà rẹ tán nítorí pé ọgbọ́dọ̀ tún atún àti mi dè lọ́dún tó bọ̀. eléyìí jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ńgbà tó báyàwó rẹ lò pọ̀ ẹ̀ tí ìdúró àràpá tó fi bá lò pọ̀ ti dúró àràpá ọjọ́ ọdún léyà ni síwájú lẹ́bàá wá bí kan páàkì ara yìí láàárọ̀ ọjọ́ ọdún kó o tó sọ̀kù kó o tó ikọ̀ fárì rẹ àbọ̀gẹ́rì rẹ nílé ìṣẹ̀lẹ̀ ájì rẹ ọbàjẹ́ ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí rẹ kọ́ parí eléyìí wàá ti pa bẹ́dẹ́nẹ́ rà fún mi wàá ti tún á ti mí ṣe tẹ̀kọ́ ní mi lọ́dún tí ń bọ̀. ṣùgbọ́n tó bá ṣe é bá tó bá lò pọ̀ ṣe bá bẹ̀rẹ̀ wọnú abẹ́ tiẹ̀ ọkàn bá ṣeré ni ẹfẹnukunu láì wọnú abẹ́ eléyìí náà haram ni o haram ni eléyìí ẹ fara kanra màní yìí wá jáde lára rẹ ádì rẹ tó bàjẹ́ tí màní yìí wá jáde lára rẹ látàrí tó ṣe yẹn ádì rẹ tó bàjẹ́ o. ṣùgbọ́n tí màní yìí ọba jáde ọ̀daràn tí màní yìí ọba jáde ọ̀daràn sọ̀rọ̀ àforíjì lọ́dọọlọ apá kan nínú àwọn olùmọ̀tò lọ́ọ́ para fún mi tí màní yìí ọba jáde torí ẹ̀ sọ́ra ìlọ́pàá ló fi jẹ́ pé tẹ́ bá wo mẹ́tí máa ń kàǹpù àwọn obìnrin àtàwọn ọkùnrin lọ́tọ̀ọ̀tọ̀ ara àwọn àǹfààní tó wà ń bẹ náà ni pé òní ní àǹfààní àti dánìkan wà pẹ̀lú ìyàwó rẹ̀ dípò kọ́ ọ̀nà pé a ti rí ìyàwó rẹ̀ ṣùgbọ́n àwọn tó bá dá lọ sí wọn tó ṣe gbé wáyà wọn lọ sí wọn lọ́tọ̀ ètò ìjọba ni wọn bá lọ wọn lọ kó tẹ́lì wọn ni tó bá ti wọn wọn jọ máa wà wọn payọ lọ. bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ o lórí ẹni tí ń ṣe hajj tàbí umra ó jìnà sí lọ́fíńdà ó jìnà sí lọ́fíńdà ní lílò tẹ́lẹ̀ lásìkò tó ń gbé umra tó ń gbé ihram nígbà tó wà ní miqat kò burú kó lo lọ́fíńdà lásìkò tó fẹ́ gbé ihram ó ti wẹ̀ tán kó tó di kó fi ẹ̀wù ihram sára kò burú kó fi lọ́fíńdà sára orí méjì ẹni lọ́fíńdà alákọ̀ọ́kọ́ wọ́n pè ní mudhakkar eléèkejì wọ́n pè ní muannas akọ lọ́fíńdà àti abo lọ́fíńdà akọ lọ́fíńdà la jurma lahu wala adam kò déérí ẹ̀ sì ní rórí parí ọ̀lára ọ̀lára téèyàn lè rí ẹ̀ ní rórí parí àpò lọ́fíńdà ó lè tó ti bẹ́ẹ̀ rí pé wọ́n fò kálù kan orí parí ó ti hàn òórùn rẹ̀ wà bẹ́ẹ̀ kó tó di kó o gbé ìhàmù yẹn èyí tó bá wù ọ́ o lè lò ó nínú lọ́fíńdà ọba àjàpọ̀ èyí tí ò lórí pa ọba àtijàbọ̀ èyí tó lórí pa ìyẹn síwájú kó tó ṣe kí ni kó tó gbé ìhàmù ó ti wẹ̀ tán kó tó fi. aṣọ ìhram sára tó o lè lo kó o fi pa pikipi tó bá wù ọ lára rẹ torí kó o ti gbé ìhram báyìí. gẹ́gẹ́ bí wá nínú hadithi Aisha radiyallahu anha ibi kuntu utayyibu an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam li ihramihi qabla an yihrim wa li tahallulihi ba'da an tahallal. lórí màá wá fi lọ́fíńdà sádàbí sallallahu alaihi wasallam lára fún ìhìrọ́mù wọn kó tó gbé ìhìrọ́mù wọ́n fi bọ́ọ̀rọ̀ alẹ̀ kúrò nínú ìhìrọ́mù lẹ́yìn ìgbà tí wọ́n bá ti bọ́ọ̀rọ̀ alẹ̀ nínú ìhìrọ́mù yẹnni pé anabi máa ń lo lọ́fíńdà nígbà méjèèjì yẹn. tó fífi lọ́fíńdà sára kátó gbé ìhìrọ́mù ó ní wàkà ẹnì ànzọrọ ìlà wà bí sinabi yìí sallallahu ó dàbí ìgbà tí mò ń wo àárín orí ànábì sọlá àtẹnà lọ́wọ́ báyìí nígbà tí fún aróyìn ànábì ti kú ó dàbí ìgbà tí mò ń wo àárín orí ànábì sọlá àtẹnà lọ́wọ́ báyìí tó ṣe é gbé dókítà ń tẹ̀ rìn bẹ̀ lẹ́yìn tó ti gbé ìhra ìyẹn ni pé wọ́n fi sára wọ́n tó gbé ìhra orípa rẹ̀ ti sẹ́kù lẹ́yìn ìgbà tí wọ́n gbé ìhra lọ́pẹ́ńtà torípa rẹ̀ sẹ́kù kí là ń pè pé mọ́ mọ́ ànádọ̀ ìyẹn ni pé lọ́pẹ́ńtà tó dáàbò olè torí parí máa ń sẹ́kù. àwọn olùmọ̀ wa sọ pé ètò mú kí lọ́fíìsà yọ sẹ́kù báyẹn wọ́n kù sórí gidigidi ni. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kòkòrò ká lo lọ́fíìsà síwájú ká tó gbé alẹ́sẹ̀rọ̀. ṣùgbọ́n ẹ ẹ dì í mú o ká lo lọ́fíìsà ká fi sára nǹkan kan nù ká lo lọ́fíìsà ká fi sọ ìhàn nǹkan mí lélẹ́yìn èyí tá ń sọ ń bí. oní pé kó lu lọ́fíńdà kó o fi sára awọ rẹ awọ rẹ awọ ara rẹ eléyìí ò burú àmọ́ kó lu lọ́fíńdà kó o fi sára aṣọ ìhìrámù rẹ eléyìí ọ̀tọ̀ o kódà kó o ti kó o fi sára rẹ kó o tó gbé ìhìrámù torí ẹ̀ wa. kótó di gba gbé ìhìrà ṣùgbọ́n kò tọ́ káfí lọ́fíńdà sára sọ ìhìrà mu wa kátó gbé ìhìrà a sì máa ń gbé gbogbo méjèèjì lọ́fíńdà náà ẹni tó ti fi sí ara àbára sọ kò tí ì segin ni kò tí ì gbé ìhìrà kí ló dé tọ́tọ́ káfí sára wa ṣùgbọ́n tí ọ̀tọ́ káfí sára sọ ìhìrà mu wa wọ́n nídìí ni wípé tá a bá fi sára wa èyí tó bá ṣẹ́kù lára wa lẹ́yìn ìgbà tá a ti gbé ihram òkòkò mí ni wípé a lo tí ò yẹ ká lò lẹ́yìn ìgbà ti gbé al-ihram torí yẹn kì í pàwọ̀ dà kì í pàwọ̀ ara dà awọ ara rẹ kò tí kò sì lè padà tó awọ ara rẹ náà ni ó ṣẹ́kù ètò ti wà kó tó gbé ihram iná lọ ṣẹ́kù lẹ́yìn ìgbà tí ó gbé ihram o lè yọ awọ sọ́tọ̀ kó tó wá gbé mi wọ̀ bí ọ̀gá torí rẹ̀ a sọ yìí pé yẹjúùzù fèlèsìdà mẹtí màlá yẹjúùzù fèlèsìdà òbúrú nínú òfin ṣẹ̀ríà ipe ká máa lo lọ́fíńdà títí ń bẹ lára ká tó gbé ìhram lẹ́yìn ìgbà tá a ti gbé ìhram ní tó ti pé kọ̀ọ̀bá dẹ́sẹ̀ tó bá yẹ kí lẹ́yìn ìgbà tá a gbé ìhram la fi sára. يجوز في الاستدامة ما لا يجوز في الابتداء yàtọ̀ sí aṣọ nítorí pé tó bá yẹ kí aṣọ ara ẹ ara aṣọ ìhram rẹ ló bá fi lọ́fíńdà sí ohun tí ó ṣẹlẹ̀ ní pé gbogbo ìgbà tó bá fi lè yọ ara tó bá fi yọ aṣọ ìhram yẹn kú lára rẹ bóyá torí sábàbí kan àbí sábàbí mi ó lè jẹ́ pásọ jábọ́ lára rẹ ètò òfin bora ó sì lè jẹ́ pé tóbi lọ́ọ̀dì jábọ́ǹdì rẹ tọ gbogbo gbàtà sọ̀nba ti lè kó lára rẹ bóyá o sì fọ́ kó lára torí kọ́ fẹ́ wẹ̀ gbogbo gbàtà sọ̀nba ti lè kó lára rẹ tọ́ba fi lọ́fíńdà sí kó tó gbé ìhram tọ́ba jẹ́ kó o ní bọ́ aṣọ láéláé tó fi tó fi bọ́ra alẹ̀ kò sí wàhálà àmọ́ tó bá ṣẹlẹ̀ yìí pé ọ̀pọ̀ aṣọ yẹn kò bóyá torí kọ́ fẹ́ wẹ̀ ọkọ aṣọ yẹn kú o bóyá torí kọ fẹ́ sun olúfi mọ́ ọkọ aṣọ yẹn kú lára nítorí sábàbí kan tó o bá fi lè wọ́ padà ọ̀sẹ̀ kan wàá gba ìdájọ́ kó tẹ̀sẹ̀ fi lọ́fíńdà sára sọ ni. sọ eléyẹn túmọ̀ sí pé ọ̀daràn fìdíà àtìsọ́pá wọ èyí ń bọ̀ ó tún gbé wọ̀ yàtọ̀ sásọ èyí á lọ bọ̀ ó tún gbé wọ̀ nítorí di eléyìí báyìí tó o bá fi lè yọ aṣọ lára tó o tún padà fi sára fẹlẹ́hu ṣùkùmù tatọ̀ yóbin musa ẹnẹ́fìn ìdájọ́ rẹ̀ nípa ọ̀sẹ̀sẹ̀ filọ́fín dàtàrà adékò yẹn dára nígbà tí èèyàn ti ṣe tí wọ́n ní kí èèyàn máa ṣe nu ìhram nu pàtàlísọ́mùhù àlùfẹ́dìyà fẹ́dìyà dọ̀rọ̀ yẹn lórí rẹ̀ torí ẹ̀ ọ̀gbọ́dọ̀ ló lọ́fín dà lẹ́yìn ìgbà tó ti gbé àlùfẹ́hìrọ̀ èèwọ̀ nínú àwọn tó ti wọ̀ àlùfẹ́hìrọ̀ ọ̀gbọ́dọ̀ fi sára o lè má fi lọ́fíńdà sára ìwọ lọ́mọ ní ìsìnkọ́ èyí tó ti fi sára rẹ̀ kó tó gbé ìhàn ó nìkan náà ni wọ́n gbọ́dọ̀ fi mí sára má ti tó fi bọ́ra lẹ̀. kì í wá sí pé má fi lọ́fíńdà sára lásán o gbọ́dọ̀ lu ọtẹ tó ní lọ́fíńdà ọ̀fẹ́ lu ẹ̀ imperial leather tàwa wo ètò ọ̀fi ti àwọn ọ̀sẹ̀ yẹn àrígbé pẹ̀fíìmù wà bẹ́ẹ̀ tọba fi lè ti fọwọ́ lásán lẹ́yìn ìgbà tó jọ tán ọ̀daràn torí ẹ̀ ọgbọ́dọ̀ wọ́sẹ̀ tí ò ní lọ́fíńdà nù ìlọ́mọ lò bóyá fẹ́ fọṣọ rẹ bóyá fẹ́ fọwọ́ rẹ bóyá fẹ́ wẹ̀ ìlọ́mọ lò. ǹjọ́ wa tọ́ ká jó ń jẹ tó nítura rí nú bí torí pé ẹ jọ máa ń ti ráì so àwọn bí àwọn Lárúbáwá bí àwọn Pakistan bí àwọn India so tó máa ti ráìtì tán wọn fi tùràrí oníkì sínú ẹsẹ mi tùràrí oníkì tẹ̀ sáná sí i tẹ́rẹ̀ o àwọn tùràrí oníkì wà tó jẹ́ pé máa dàbí egbògi wọ́n da sínú ráìtì yẹn ráìtì ọmọ ajá píkán píkán píkán ṣe ó tún tọ́ka jẹ́rú ẹ̀ ọ̀jẹ̀ lọ́ fi dànù o tún gbọ́dọ̀ sọ̀rọ̀ àkúnyùn náà. gbogbo orú àwọn kan wọ̀nyẹn ni yóò kéètì èèyàn gbọ́dọ̀ fi èèyàn jẹ èèyàn gbọ́dọ̀ fi fọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹdínú létà gbé òórùn burúkú kan òórùn bẹ́ẹ̀ wọ́n ẹnìkan tó pọ̀jẹ́wọ́ ẹ wá mú hair freshener ẹ wá bẹ̀rẹ̀ sí fíì bóòrùn ti pọ̀ tó fíì ọba yín lára real brightness ẹ mọ̀ kékeré wọn abẹ perfume ni torí délé yẹn gbọ́dọ̀ kí ìsara gbogbo tó bá ti ní lọ́fíńdà bẹ́ẹ̀ kéèyàn ṣọ́ra fún wàhálà yìí èèyàn fẹ́ lọ jẹun nílé oúnjẹ kan ọ̀pọ̀lọpọ̀ nínú títí àwọn lárúbáwá oní gbé wọn gbé bí àdùnkàn kalẹ̀ àdùnkàn gbàlódé tẹ́gbọ́n fíìsì máná tó wọ́n wá sọ. So, fúnra rẹ̀ lé onígi tó dàbí egbògi wọ́n sọ sí èmi àwọn àgbà gbogbo ẹnu ọ̀nà marhaban bikum ahlẹ́yìn tàbí eh, eh, marhabtẹ́yìn marhabtẹ́yìn kí ẹ sáà máa wọlé marhabtẹ́yìn pé marhaba lẹ́ẹ̀mejì marhaba lẹ́ẹ̀mejì ẹ wọlé gbogbo èmi àwọn àgbà gbogbo ẹnu ọ̀nà sọ̀rọ̀ àmàtì wọlé gbà bẹ́ẹ̀ tàbí òye wa nítorí pé tùràrí onígi tó bá pọ̀ òun náà ara rẹ̀ torí tó o bá fẹ́ wù tó bá gbẹ́wù rẹ síbi èéfín yẹn bóyá títí jọ méjì ọmọ kóònù tùràrí yẹn lára rẹ torí mi lè tọ́ra gbogbo orúkọ báyìí ọ gbọ́dọ̀ lo lọ́fíńdà lẹ́yìn ìgbà tó ti gbé ẹ̀ṣọ́ torí rẹ àwọn alábẹ́ kò lè má pa lọ́fíńdà sára tọ́ra ọ̀ràn ti gbé ní ìsìn kí ló ń ṣe hajj. bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹni tí ń hajj tàbí umra tó ti jẹ́ ọkùnrin ọ̀ràn yẹn ló jẹ́ adìyẹ̀dì tẹ́lifẹ̀ fi hajjigi wà umratigi màkìkọ̀ tìyà ọ̀ràn yẹn ló gbogbo aṣọ tó ṣe é gbé wọn á àbí wọn gán wọn á wọn gán déédéé pẹ̀lú oríkì kan nínú àwọn oríkì ara bí àwọn ẹ̀kú náà wọ̀ yìí ẹ̀rí pé wọ́n ti yọ apá wọ́n yọ ibi tí ọjà àyà wọ́n yọ ibi tí ọjà ọrùn àtọ́tà ń sọ pé wọ́n ara wọn gán tọ́ ìwà ti dandan kọ́ kí kẹ̀kẹ́ wọn fi rán èsì ti dandan kọ́ sí pábẹ́rẹ́ wọn fi gán ó ti ti pẹ́ wọ́n sẹ́pùlà rẹ̀ wọ́n fi wọ́n fi píìnì mú pọ̀ tẹ̀léyìn náà ó ti di ríran ó ti ṣe kọ́ ya pé wọn ò tiẹ̀ sẹ́pù kankan ò ṣe kínní àmọ́ wọ́n yọ ọrùn sí wọ́n sì ní kó gbé wọ̀ gbogbo ẹgbẹgbẹ rẹ là ń rí òun náà ti di màkìyàn wọn gba tó wọnyẹn lọrùn ẹgbẹ wọn ọràn ẹgbẹ ẹgbẹ kìíní àti kejì á sọ kó ti wọ kíni ó ti wọ màkìyàn agbọ́dọ̀ ṣọ́ra kúrò aṣọ báyẹn ìwọ ọkùnrin lẹ́yìn ìgbà tó ti gbé al-ihram yàtọ̀ táwọn obìnrin o yàtọ̀ táwọn obìnrin àwọn obìnrin ọ̀tọ̀ káwọn wọ aṣọ ńlára kọlọ yòówó lè jẹ kọjá ti di aṣọ tí mùsùlùmí bìnrin sọyẹ kọwọ aṣọ tó ti yẹ kí mùsùlùmí bìnrin ọwọ tó náà ti pa láṣẹ onáà ní kíni jẹlbà jàlùbáàbù lọ́lọ́ni fún ọmọ wọ̀ jáde aṣọ gbàgẹ̀rẹ̀ tí ibo ni láti orí títí dẹ́sẹ̀ lọ́lọ́ni fún ọwọ́ jáde èsì pé wàá sọ pé o lè gbé ìráàmù rẹ nínú àǹkárá o sì lè gbé ìráàmù rẹ nínú sílíkì o lè gbé ìráàmù rẹ nínú léèsì eṣukala fọ òsì tọjọ bẹ́ẹ̀ èsì lè gbé ìráàmù rẹ nínú pakistani style irú ìjọ máa dá bá wọn lálàájì nàìjíríà nù àwọn obìnrin wọn bá wọn dá dàńdókò táwọn obìnrin àti ṣòkòtò gbogbo gbàtúbìnrin ọba jáde jàlùbáàbù lọ́lọ́ nìkan wọ̀ yá ayọ̀ nàbíyù olè àdúrádì kọ́ bàdá ti kọ́ni sáyẹ̀ lọ́mìnì yòdìní nà àlẹ́ yìí mí ń jẹ̀lẹ̀ bèbè hìn dáríkà àdínà ayọ̀ àwọn fẹlẹ́ yóò dẹ́yì wọ́n kẹ́ àná wọ̀ ọ́ wọ́n kúrò rọ̀ eré anabi sallallahu alaihi wa sallam sọ fún àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àtàwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n máa gbé jàlúbáàbù wọn wọ gbàgẹrẹ látòrí dẹ́ṣẹ̀. ilé ìjẹun ti jẹ náà kú ní wọlé tẹ́lẹ̀ náà ni ọwọ́ tó lọ sí hajj táwọn àwọn tí ọba ta jáde ilé ìjókòó ilé ìjọba wọ ìtọwọ sísàlẹ̀ yóò sòkè rẹ sísàlẹ̀ yóò wá fi jàǹbá bùnú lórí tọ́ba délé wọn yóò gbé jàǹbá bí ọyọ tọ́ba délé ti lọ tọ́jẹ́lé àwọn àwọn kan nínú àwọn tọ́lọ́mọba ní kòkúrú wọn rọ̀ sọ rẹ̀ gẹ́gẹ́ bí ilé bàbá rẹ̀ ilé ọmọ ìyá rẹ̀ lóbìnrin àbọ̀ ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin tó ńlẹ̀ yẹn yóò gbé jàlùbáàbù rẹ̀ kọ́ títí tí ó fi di pé lọ tó fi gbà tí ọba sẹ́lú mi bẹ́ẹ̀ lọ́nà ọ̀gbà yìí kúkú rí. ilé ìjọba ti jẹ́ bẹ̀ ìwà ti pé ọ wà lé bàbá rẹ̀ ọ wà lé gbogbo àwọn àjọ ọmọ ìyá rẹ̀ yóò tún wá tún ṣe pé jàlùbáàbù náà lọ́wọ́ bí ìgbà tó ti kọ́ dáràn eléyìí báyìí ìyẹn ni pé obìnrin wọ́n wọ mọ̀kéèkọ́ ojú alábẹ́ nítorí fà á tàbí sọ fọkùnrin kò ní wọ aṣọ tó ń rán. onáàdì tó wá nínú àdìsá níbi Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n ń dáhùn ìbéèrè ǹjẹ́ kí ni ti ẹni tó ti gbé ìhram lọ́kùnrin kí ni tí ó wọ̀ anabi ni sallallahu alaihi wa sallam al-muhrimu la yalbasu al-qamisa wala al-amaima wala al-sarawila. wọlé lọ́rọ́ ni. wọ́n ní ẹni tó ti gbé ihram lọ́kùnrin ọkùnrin tó ti gbé ihram kò gbọ́dọ̀ wọ ṣẹ́ẹ̀tì kò gbọ́dọ̀ wọ bùbá kò wọ nàásìkì kò wọ agbádá wọlé làbáyìm kò wí láwàdì ẹni tó ti gbé ihram kò wí láwàdì yẹn ló gbogbo wa á ti rí lẹ fọlọ nígbà yẹ kó ti rí lẹ ẹsìn ní ìwọ pé. ìyàtọ̀ síbẹ̀ yẹn ká máa ti rí lẹ ká wọn ní kò sínú là torí àwọn sọ pé wọn rí ànábi tó lọ àti ọlànà tí wọn ò dé bílà ìyẹn ni pé ńgbà tó ń ṣe ihram ìwádìí pé wọn wà lò ó kó bí wọn á jẹ pé lójoojúmọ́ àmọ́ torí polówó ká ọ̀dà ọ̀yẹ àwọn mùsùlùmí ẹtì máa ń gbé dídé fìlà ọ̀bẹ nù kẹtì máa jẹ́ ká dá mùsùlùmí máa yàtọ̀ sẹ́ńdí èsè mùsùlùmí wọ́n sì mọ̀yàn ní mùsùlùmí ọ̀bẹ nù tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí wọ́n mọ̀yàn mùsùlùmí ọ̀bẹ nù tọ́lọ̀ ọba ní ká ìwádìí kó àmọ́ sírí lẹ̀ka tẹ̀ bá wọ bọ́ọ̀lù tẹ̀ ń bí àwọn bá ti wọnú bọ́ọ̀sì náà ní kí gbogbo yóò dé fìlà inú ó ti wá dùn pé yẹ gbogbo wọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni wọ́n. lọ́wọ́ àti wá bẹ̀rẹ̀ sí ní ti àdúrà òkú wọn tí wọ́n máa ti yẹn yóò wá di say amen torí pé èèyàn méjì lọ dáhùn say amen loudly <laughs> ló ti mọ̀ pé gbogbo yín méjìdínlógún títí lọ́yẹ̀kẹ́ ẹjọ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù tẹ̀ wá sí amen ẹ̀ wá kí tó náà láti rí táyì gbàdé bílà kò ní kò ní lọ kò ní wo bẹ ní wo bẹ àwọn eléyìí ìtàkùn fún wọn yàtọ̀ á ọlọ́mọ tí wọ́n sì wá mú wọ́n ti wọ́n sì wá mú sọmọlẹ́yìn bọ́ọ̀lù ìdáwà á ti tí wọ́n fi mú wa lọ́mọlẹ́yìn bọ́ọ̀lù agbọ́dọ̀ tọ́ra fún un ó yẹ kí fìlà ọmọ àtà gan ni láàrin àwọn mùsùlùmí kí ẹ ti fà ń polówó ọjà fáwọn fìlà ọ̀rọ̀ kó yé wa o tòṣùpá sáǹkà ń sàlàyé bí ni pé mùsùlùmí ìmúra rẹ̀ ọba ìjẹsẹsì náà lọ wọ tó débi là eléyìí bẹnu èyí tó pé nínú àpọlẹ lórí ẹ àwọn àtún alọlẹ kí òun kàtó sírí lẹ bẹ́ẹ̀ ní nǹkan bẹ ń òkú dá tó torí di eléyìí báyìí àmọ́ níbi tí hajj yẹn kálukú wa ẹ tó lórí rẹ rí láyé ó rí tó bá tó gbogbo pé ẹ sì ń olúwa rẹ kó kó ọkà bò tó eléyìí fi àwọn akpé subhanallah kásìrì lẹ́bẹ̀ẹ́ òkè náà pè ẹ̀sìn anabi sallallahu alaihi wa sallam wọn ní kò gbọ́dọ̀ ló láwàní wọlé sarawil kò gbọ́dọ̀ wọn tukutu kò bá jẹ pátá kò bá jẹ níkà kò abẹrẹ kò gbọ́dọ̀ kankan ọkùnrin nu ẹnìkan á ah, kàtà sọmọ ẹdì bẹ́ẹ̀ ni ọwọ́ àmọ́ pàdé má àbí òye ẹlòmíì ọmọ ìjókòó jó àkàràmọ́kúrò lọ tó bá ti sá sọ mọ́dé o yọ kàn sí gbogbo òdì lẹ̀ tó ẹ̀yin tẹ́ bá ti wá rí jìlẹ̀ mọ́wò lẹ́ẹ̀mejì o ẹ wà rọ̀ à bàbá ẹ dákun ẹ para hmm. tó bẹ yẹ eléyìí bẹ́ẹ̀ nu al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar ìbẹ́ẹ̀ nu kó ń pè àwọn èèyàn lọ sí di dáadáa ọ̀pọ̀ bàjẹ́ fún wa ẹlòmí ò ní fura torí pé wọ̀ náà nǹkan má di rí lásán láì jẹ́ pọ́ fọwọ́ sòkòtò tòkàn á ní ní fura kó ti sí ìdílẹ̀ yàtọ̀ sí báwọn kan ṣe máa ṣe o wọ́n ni à àwọn òbí sáà kan mára lásán wọ́n wọ̀ sòkòtò bí àwọn aráàlú kan kàbó fọ bòlú láti rí abẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀ àwọn wọ pátá ni wọ́n wọ pátá sálẹ̀ ká lórí ilé ìlú sọ́kùnrin ara lásán o ọtọ bá wọ pàtó ọ̀daràn tóró ti ṣe mahburan min mahburan ti ihram ó ti ṣe nǹkan kan tó dé wọ nínú tó dé wọ nínú ihram yàtọ̀ sófin subhanallah àpọ́nlé pọ̀ wọ́n tún ní wọ́n wọ gbogbo tó bá fẹ́ wọ pátá ní ẹ̀wù gbàgẹrẹ ní ṣòkòtò kúkú sísàlẹ̀ ní gbogbo nǹkan tó sáwọ́ tó fi kóra rẹ̀ láti rí lọ́wọ́. ẹ̀wù Islam ti ń pọ́n wọn lé ẹ̀wù báwọn ti ráwù ẹ̀para yín máa ń ṣe gbogbo ẹ̀ àwọn ti sì di ilẹ̀ àwọn òbí lẹ́ àwọn kàdíyà tó àríyá wọn kún títí wọn wẹ̀wù wọn ìhòòhò wọn wà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ láyé john ó lè máa yà àwọn èèyàn lẹ́nu nígbà tí Ànábì sọ fáwọn sàbẹ ó lè máa yà àwọn lẹ́nu pé ah, á dàtí gbọ́ pé èèyàn wẹ́wò sí wàá wò wàláhì ọ̀hún àti wàá gbangba lónìí. gbogbo pátánì tó lọ ń sára wọn pátákáfà wọ́n ti wọ ìgbòho ká tó pé gbogbo ẹ̀ yọ àfi kọ́ sọ ojú rẹ kọ́ sọ ojú rẹ bẹ̀rù páyọ̀ ọlọ́run ọlọ́run ní gbogbo tó wọ́n kọ́ ojú tó fún gbogbo kù torí ẹ̀ lẹ́nìkan ó ní ẹ̀dá kan ẹ̀jọ̀ tíyẹn bá wọlú wọn ń kọ́ téèyàn wó wọn sí orí èèyàn wá bẹ̀rẹ̀ sí ní ro kíní tó bẹ̀rẹ̀ sí ro kíní tí kíní wá jáde di èèyàn ẹwọ ojú wo orí rò kíní kan á jáde sí èèyàn ìtọ àkọ́kọ́ ni kọ dara ni ọ kọ kọkọ mọ bá wọn torí pé ndomu ọwọ tí nǹkan kan fi jáde di rẹ otútùn wò otútùn wò otútùn wò orí rẹ wa bẹ̀rẹ̀ sí crack ó wa bẹ̀rẹ̀ sí ní rògbè yẹ ókè yẹ ó tí nǹkan kan fi wá jáde bẹ́ẹ̀ lànà bí sọlọ lọ àdìgbò àdìgbò ṣẹlẹ̀ wọn ní tí ẹ bá rí tí ọyẹ kó rí látàrí pé àtàlẹ fọra wa lójú tọ ọwọ ọkàn lọ bá rí tí ọyẹ kó rí kójú rẹ kó mbẹ torí ta lákòókò sàrà ni ẹlẹ́ẹ̀kejì ẹsẹ̀ ni. tòkìtì pé sàrà pé ọ̀kárì o ìpètò ti sàrà gan ni wọ́n fẹ́ rárá ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba kò ní fìyà jọ lórí tó màámà sánà àdérí nítorí pé lórúkọ kó òun wọ ọkàn kọ wọn bá ṣubú òun wọ ọkàn kọ wọn bá dá kótó ìlọ́pàá lójú rẹ̀ fi rí eléyìí tó bá ti rí a'udhu billahi minash shaitanir rajim ibi tó dúkọ́ dúró dúró a'udhu billahi minash shaitanir rajim títí ọlọ́run sọ yọ ọ́ la kọ́nà wọn bá wa dín àwọn ọmọ abúlé ń wù wá kú kọ́ bá wa dín wọn kú sí ìwà kú kọ́nà padà sí di ìwà rí ọbẹ̀ nu wọn bá tọ́jú ọmọ mùsùlùmí àwọn òbílẹ̀ tọ́ eléyìí jẹ́ ti ọkùnrin àwọn nǹkan tó gbọ́dọ̀ wọ̀ nígbà tó máa ń ṣe al-ihram wal al-baranis anabi sallallahu alaihi ọgbọ́dọ̀ wọ̀ baranis baranis onáàlàwẹ̀ ẹ̀wù èyí tí wọ́n ṣe papọ̀ mọ́fìlà irú jàlábí àwọn magrib tẹsí pé táwọn bá wọ̀ tán tìfìlà tìfìlà ni wọ́n ṣe tó bá fẹ́ o lè dé fìlà tó bá sì fẹ́ o lè yọ fìlà kọ́kọ́ sẹ́yìn rẹ̀ eléyà ni wọ́n ń pè ní barnett so oníbàárànì tó gbọ́dọ̀ wọ̀ láti kò tó fi gbé al-ihram. bákan náà ẹni tí ń ṣe hajj àbí umrah tó bá ti gbé ihram kò gbọ́dọ̀ dẹ́dẹ́ o kò gbọ́dọ̀ dẹ́dẹ́ ṣùgbọ́n ọdẹ ìwúlò ọ̀gbọ́dọ̀ ṣe tẹranko orí ọ̀dà ẹranko tí ń gbé inú pápá ẹranko tí ń gòkè ilẹ̀ bí ehoro bí ẹmọ bí ọ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀gbọ́dọ̀ dẹ́dẹ́ wọn láti tó tó gbé ìrọ̀ ṣùgbọ́n jáánú omi kò burúkú ọ̀dẹ́dẹ́ wọn ọlọ́run bá ti lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ẹranko tí ń bẹ nú ọ̀dàn tí ń bẹ lórí pápá ọ̀gbọ̀dọ̀ dẹ́dẹ́ rẹ̀ àwọn ọba ẹranko nù tẹsí pé tọba mọ lójú lásán tẹrù bá fi lè bá ọ dáràn tọba fi lè mọ orí ehoro tí ń sáré lọ́nùgbẹ́ àbójú ìwọ̀ tí ń wo ìgbogbo ibi ẹsẹ̀ wọ́sọ fúnfúnfún onáwó àwọn ọgbà ẹ̀sìn jọ̀hún ẹ̀jọ̀hún lọ́wọ́ àhọ́júmọ́ lẹ́rú bíbá ọ̀daràn ọ̀ gbọ́dọ̀ tẹ̀rù bá subhanallah àwọn ọba ẹranko nù àwọn ẹranko tí ń gbé nu haram èyí tí ọwọ́ gbé nu haram tí ń bẹ ní hill ibi tọ́jú de haram tí o wá rí lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé ihram òun náà dọ̀bà mọ́ ọlọ́mbẹ́ o ebi ń pa wá jẹmọ ewúro ni ẹ lù pa lùkì nípa ẹni tó ràn wọ́n lọ́wọ́ tí wọ́n fi pa dáràn kátó wá pẹ́ ń tọ́ pa. ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ mbẹ́ ọ̀ gbọ́dọ̀ sọ́dẹ́ ọlọ́run ọba ó sì lóun lè dán yín wò ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب ọlọ́run bá lóun ọmọ ẹ̀sán yín wò pẹ̀lú nǹkan kan nínú ẹranko ògbẹ́ ẹranko tẹ́ ẹ̀ máa dẹdẹ ọlọ́run kan lè ní kágbọ̀nrín kan yọ sí yín ẹ̀yin ọmọ àwọn òpinnu pápá yìí kó làgbẹ̀rín wa gbà wá kí ni ń jẹ ọlọ́run ti kọ́ wá síwájú yìí kó sì dúró lẹ́yìn kó àgbẹ̀rín máa ta ni yóò sì dúró yóò kásẹ̀ lórí ara yóò mọ̀ wò yí pé yẹ ẹni bá tún kọ́ sọ mi <laughs> àdánwò ẹni bá tún kọ́ sọ kù sí tó bá sọ kù ọ dáràn. sọ́sẹ́ mi pẹ́lú mi pé ah bàbá dáràn ká da ìmọ̀ ọ̀pá ilé yìí ọdẹ ló ń lé ọdẹ kí ni tó o bá sí ọ tó ọ̀pá ẹranko tó dàbí àgbọ̀nrín nínú ẹranko tí ń gbélé ìjọba pè ní kí báwọn sábẹ́sì ṣe dájọ́ lórí irú àwọn ilé yẹn tí wọ́n bá sọ pé àgbọ̀nrín tó ṣe déédéé rẹ̀ nínú ẹranko tí ń gbélé òun náà ni màálù tọ ọ̀daràn màálù ó gbọ́dọ̀ jẹ́ ẹran ẹlòmíì ó gbọ́dọ̀ jẹ́ ẹlòmíì ó gbọ́dọ̀ jẹ́ tẹ̀lé ìtumọ̀ sí pé ọ̀gbọ̀dọ̀ sọ́dẹ́. torí de eléyìí báyìí ṣùgbọ́n àwọn ẹranko tẹ́sí Islam tọ́gbà fún akéka pa gẹ́gẹ́ bá ti ti sàlàyé síwájú kánákáná àṣá èkúté akéke ẹranko abidjà gbogbo àwọn eléyìí tó bá pa ọ̀daràn. bákan náà ìwọ ló jẹ́ pé kó o pa àwọn kòkòrò àwọn kòkòrò tí máa ń rìn lọ lára rẹ ọ̀gbọ́dọ̀ pa ọ̀gbọ́dọ̀ pa ná orí iná orí iná rìn lórí rẹ rìn lára rẹ ọ̀gbọ́dọ̀ pa o ti gbọ́dọ̀ mú kó lára rẹ kọ sọmẹlẹ nítorí pé tó o bá mú tó sọmẹlẹ ọfẹ panu kí ló ti fún ọ tó fi fẹ́ pa òkú ti jọ jẹ. so ilé ìjẹbù ti jẹ wọn ní ná ọgbọdọ pa ọgbọdọ sọmọlẹ ṣùgbọ́n tó bá yẹ pé dùn ni kò burú kò mú kò yọkù lára rẹ kò sọmọlẹ má sọmọlẹ sọmọlẹ tó fẹ́ pa o kò burú kò mú kò lára rẹ kò fi lélẹ̀ torí kò mú ilẹ̀ nílé tiẹ̀ àmọ́ ná torí rẹ ló kù tó ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ mú kó láyé rẹ tí ọba mọ̀ pé má yọ ọ lẹ́nu wọn wá ti wá pọ̀ débi kó o tiẹ̀ wá kú gbádùn mọ́ òbúrúkọ fa orí rẹ kẹ́mi ti ṣẹlẹ̀ sọ́kàn náà àwọn sàbẹ̀ wọ́n mú wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí iná ti kún orí rẹ gidigidi wọ́n jáde gbogbo orí ti lé anabi sọlọlá àdìsọlọ ó ní ẹ wo ibi táwọn ẹná tí wọn fojú mi rí náà lẹ rí anabi sọlọlá àdìsọlọ wọn gbà wípé kí wọn bá fa orí rẹ wọn bá fa orí tí iná bá kú látàrí pé wọn fa orí ẹ pa ọ yàtọ̀ sí kẹ́ ẹ màmá yọ láì parí ẹ̀pánu ẹ ti ti mà wípé ẹni tó bá parí ó ti ṣe kíni ó ti ṣe màdúrà ní màdúrà ti lè ṣọ́ ó ti ṣe nǹkan kan nínú tí ọ̀tọ̀ pé kẹ́ni tó ti gbé ìṣòro ọ̀sẹ̀ torí de eléyìí ó ṣe fídíà fàfídíà tún min siyamin aw sadaqatin aw nusuk yóò ṣe fídíà nínú kọ́gbá rẹ̀ àbí kó fún aláìní mẹ́fà ló jẹ yó àbí kó ti pa ṣáà kọ́pá àgùntà kan nínú kọ́gbá rẹ̀ jọ mẹ́ta àbí kó fún aláìní mẹ́fà ló jẹ àjẹyó àbí kó ti pa àgùntà tọ́ pẹ̀lú ìjẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. kò sì tọ́ kẹ́ni tó ti gbé ìhra wípé kó mú kan nínú àwọn ìdọ̀tí ara lẹ́yìn tó ti gbé ìhra níta àgbàlérò eléyìí òun náà ní irun mú gé irun mú rẹ ti gbé ìhra torí láti sọ ikú kó tó gbé ìhra kó ti irun mú rẹ inu sẹ̀ríà dídínkù la máa dín irun mú kù kọ̀tọ́ pé ká bá irun mú. sunna anabi sallallahu alayhi wa sallam obìnrin àwọn afẹ́ká máa ṣe ọ̀pọ̀ ṣáàrì ká dín irun mú kù ṣùgbọ́n wọ́n sọ pé ká irun gbé o lè dín irun rẹ وتقليم الأظافر أبرقي كان ليبا تبي إحرام kótó gbé ìhram òkúlù kó segini kó gé kánà rẹ̀. wàhálà kìlànà kọ̀tọ́ kọ̀ fárun abẹ́ rẹ̀ o lẹ́yìn tó ti gbé ìhram kótó gbé ìhram òkúlù kọ̀ fárun abẹ́ rẹ̀. wọnà fìlì ebe kò sì tọ́ kó gé irun abíyá rẹ̀ kọ̀ pa. àbí kò gé àbí kò já ọ̀tọ́ lẹ́yìn ìgbà tó ti gbé al-ihram. bákan náà ìwọ ló jẹ́ fọkùnrin kó fi nǹkan borí rẹ̀ lẹ́yìn tó ti gbé ihram ò gbọ́dọ̀ fi kankan borí rẹ̀ o. ó ti gbọ́dọ̀ fá orí rẹ̀ torí di eléyìí àfààní wàlá yóò fi rọ́ṣọ́kù bil ihram ọkùnrin ò gbọ́dọ̀ fi kankan borí rẹ̀ lẹ́yìn tó ti gbé ihram ò gbọ́dọ̀ dé fìlà oríṣi owó lè jẹ kò bá jẹ abẹsí ehoro kò bá sì jẹ lẹlọ kò bá sì jẹ gbogbo anáànímàlà gbogbo alàbà kò bá sì jẹ ikpe fìlà tó dé fìlà pẹjapẹja ni ò dé kankan sórí rẹ̀. eléyìí jẹ́ ti dídé nǹkan sórí kó o tẹ̀ gbọ́dọ̀ fi nǹkan borí èkìtà kò ìgbórùn mú kó wá fi èkìtà borí kọ̀tọ́ ṣùgbọ́n kò burú kó o lo mìíràn ṣẹmùsíyẹ kò burú kó o lo agbóorùn aburada kò burú kó o lo báyà torí kó jù rọ báyà torí kó rùn o burú eléyìí ó sì pé má fi nǹkan borí òpè kó ọmọ gbẹrù rẹ sórí o lè gbẹrù sórí kò sí tó burú mbẹ nítorí pé agbẹrù sórí o túmọ̀ sí pé àfi nǹkan borí eléyìí o sì túmọ̀ sí pé mọ wọlé mọ wọnú lé gbogbo lé tọ́ba lájà mọ wọbẹ̀ o fi nǹkan borí ọwọ́nú lé ni kò sì túmọ̀ sí pé mọ wọnú mọ́tò mọ́tò tó bá ti lájà mọ wọbẹ̀ torí pé o fi nǹkan borí ọwọ́nú mọ́tò yàtọ̀ sáwọn ṣíà àkùzá òun lọ́ọ̀ àwọn tí à ń tí wọn àwọn aláìlágbọ́yé ẹ̀sìn tí wọ́n ń tara wọn jẹ lásán bó sì ṣe yẹ wọn náà kó wọn fìyà jẹra wọn. wọ́n ní kọ̀tọ́ káwọn ọwọ́ mọ́tò tó bá ti ní ilé lórí. nínú òrùn mẹ́ka tó mú kankan kan gbogbo àwọn wọn wá pọ́n ẹ̀yẹ lọ́tọ̀ bìín. tòun ti wá wọ́n ti láwọn mọ́tò tí máa háyà lọ́dọọdún àwọn kọ́mpìnì tí wọ́n bá dé wọ́n ti bá àwọn mọ́tò yẹn sọ kí wọ́n yọ gbogbo orí mọ́tò wọn yẹn ẹ ra àwọn mọ́tò lọ wọ́n lọ in hundred tí wọ́n fi ń ru àwọn ẹ̀ta wíìn bóòrò ti mú kankankan ni wọ́n mọ̀ gbà fọlọ̀ lẹ́yìn ti wọnú mọ́tò masha allah tí wọ́n tún sí akọ̀ǹdíṣàn sí lórí lẹ́yìn gbádùn lẹ́yìn pé mọ́tò tí wọ́n ti yọrí lórí ẹ̀ tí sí akọ̀ǹdíṣàn kọ̀. ṣé kọ̀ǹdíṣẹ̀ ń wá láti inú atẹ́kùn ìbò tó tó eléyẹ ẹ̀yin náà wo bí orí wọn ò ti ṣe pé tó ẹni kí wọ́n mọ̀ wọ mọ́tò tó bá lájà ẹ̀ sì ń wọnú yẹ kẹ́ ẹ sílé náà ni fáwọn wàlẹ́lẹ́ àá torí kí ó lè jẹ́ yín kò sí nǹkan kan lókè rẹ̀ ẹ sí gbogbo owó ẹ̀yìn dẹ́kìn tó wà lórí ilé tẹ wà òun fi máa pa yín dáadáa bí tẹ bá wà ẹ̀ ń ẹ wà lè wọ mọ́tò tó nílé lórí pẹ̀lú ìra a láṣẹ kẹlẹ́ fi kalẹ̀ òun fìdí lágbo yẹ ti fún wa ilé ẹ̀jẹ̀ bó ti jẹ́ ń bẹ̀rù tọ́ yàtọ̀ sí wọn náà tọ́mọ sàn rẹ̀ jẹ́ o àti parí àjù o ti padà délé ìgbà tó wọ́n wà nù ìhram kan kátó pé kò burúkú rẹ sórí ọwọ́ adélé tán ọwọ́ adìyẹ ọ̀rọ̀ débi pé ẹrù rẹ kò sí pa lọ́wọ́ àbí kó o lù ọwọ́ adé à àbí kó wọ́n yà bọ́ ọ̀rù torí ò ní gbé ẹrù lórí adé ànẹ́bì adé wo ló gbé orí adé ànẹ́bì wo ló mú wálé tó ń tẹ̀ra rẹ jẹ ọjọ́ ẹrú ẹrú rẹ kíá kò sẹ́jú ọ̀bọ gbé kò gbé ẹrù kíákíá sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ti lọ àṣì wọ́n máa dé sábà kàkà ni wọ́n dé sábà kàn wọ́n á fìfì la tẹ̀ kan sí lábẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. tó bá ẹ̀kan láàrin wọn mọ̀ fi sí i àti ah, àtẹ̀yìn náà jẹ́ ah, ah, àgbàrá kọ́ tó tọkọjá tó tó dà ọ̀nùwọ́nù létí la létí àlà ẹ̀dínwó hajj màá lùjẹ́ láti tọ́ka àdúgbò náà ti ti hajj kìlọ́ àti ti fa tòtò àti obìnrin ni òun náà arọ awékèlè kan lọ́nà tó ṣe pé yọ̀rọ̀ àfisàn ilẹ̀ ẹ̀rí sábà kan sálẹ̀. tí o bá ti ṣe bẹ́ẹ̀ arọra gbégélé òkè tẹ́bi rọra rí fìlà lẹ́yìn pé ah, àjà pé ẹ̀yin náà tẹ̀ ti lọ. tó sọ́mọ́ ní kó gbẹ́rù àdìrò láíláí wò ní gbẹ́rù lórí adé ànẹ́bì àmọ̀pá ànẹ́bì máa pín adé kan sí fẹ́ni tó bá lọ mọ́kà. mo rò pé ó yé torí di eléyìí máa tara rẹ̀ jẹ́ ru ẹrù rẹ̀ kíá ru ẹrù rẹ̀ sẹ́ni tó sọ ńgbà tó gbé ram gan-an àní ru ẹrù ẹ̀ òbúrú téyìn dàbí irun tó èkì tó ń tanra rẹ jẹ èyí dàbí àwẹ̀ tó gbà èyí dàbí islam tó ń fi rárí ọkàn lọ ọmọ kàkún lè bá fún ọ bí táìtù fún táìtù rẹ wọn á gbé aláàjì chief fa ó ti chief tẹ́lẹ̀ o ó ti wá aláàjì chief masha allah aláàjà chief ilé ìgbà tó ti pé àwọn èèyàn lọ ọ́ fún táìtù tó torí ẹ̀ tó máa ní hajj di one million ó ní ah, ọwọ́ tiẹ̀ because èèyàn máa èèyàn máa gba táìsì pé ájí a àlàájá àlàájì bá tó pé ọwọ́ tiẹ̀ oyè táwọn kúkú ń gbà ti jẹ̀kú rẹ̀ di ilé náà àwọn ná tó two million bá kátó wá pé tọ́lọ̀ ṣé ẹ lọ róye ẹ lọ róye oyè kí lọ lọ́nà ọlọ́tẹ̀tẹ̀ abọ́lọ́gbóyè torí de eléyìí ẹ̀yin ẹ̀ má màmá máa pè yàn lálàájì àlàájá kẹ wá wo tí o sè ẹgbẹ́ lomi ó bínú pé kódà gan ọmọ àwọn lẹ́kọ̀ọ́ kí lọ́ wá sí <laughs> kò pè é lálàjà pè é lálàjà bẹ́ẹ̀ gbogbo lọ́ba jẹ́ pọ̀wé eléyìí ò ní pọ̀ tẹ̀ àníkọ́ náà ọgbà á ti dín sẹ́yìn sí fún yìí kọlọ̀ǹgbà di ìgbà tí sẹ́yìn lẹ́sìn ìgbà tí sùn lẹ́sìn fún ọlọ́ǹkọ́ tá ti gbẹ̀sìn yín lẹ́sìn torí pé gbogbo eléyìí ń bẹ náà àdánwò jẹ mọ́ tí wọ́n ti nǹkan tí yẹn ń kà fún un yóò bẹ̀sẹ̀ yẹn jẹ́ wàláhì ẹ wo wàhálà ẹ wo owó kí gbogbo ẹ wá lọ pàbó a a'udhu billah ọlọ́mọdé apàdánù wàláhì wàhálà ń bẹnu sẹ́yìn kó wá jẹ́ kí gbogbo èèyàn ti torí àwọn èèyàn ní èèyàn ọ̀làlẹ̀ jẹ́ nàkó níná kí wọ́n lè fẹ́ máa ṣe nǹkan ẹ̀sìn yín tó eléyìí jẹ bó ti jẹ ẹ kiri pa ìpara jẹ tí wọn bá pè wá ní akírun nígbà tá a kírun tí wọn bá pè wá lágbàwẹ nígbà tá a gbàwẹ àyè bara jẹ kí wọn lóde táwọn bara jẹ nígbà wọn pè wá lálàájì kí lóde táwọn bara jẹ nígbà wọn pè wá lálàájà àdìgbò náà gba jì wa kó tiwa lọkàn ní tuntun pé nígbà tó gba jì rẹ ó forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jù ẹ̀ṣẹ̀ ńlá nínú ẹ̀ṣẹ̀ ńlá tí ń retí gbogbo àtìdẹ bá ṣe dáadáa tẹ ìdènà sí pálapàla nú ẹ kò lẹsàn mí àbàlùjẹnà tètè kéèyàn máa lẹnu yéte pé kéèyàn máa wá nǹkan kan lọ́dọ̀ èèyàn èèyàn ò ní nǹkan kan wà láàyè ó ń gán olòsì kí wọn ló ti fẹ́ fún ọ tí ì bá tó tọ̀dọ̀ náà ni kò ti máa wá tí wọ́n bá ń wá èèyàn sì wá nǹkan lọ́dọ̀ ọlọ́ọ̀ kéèyàn pàdánù torí de eléyìí báyìí. èèyàn gbọ́dọ̀ fá orí rẹ̀ o wọ́n ní wala yahliquhu illa min darura èèyàn gbọ́dọ̀ fá orí rẹ̀ kótó dásìkò tá a máa fá rí nínú hajj tàbí títú láti bá mú yẹn fá bí kọjá pé iná orí ò jẹ́ gbádùn iná orí kò jẹ́ yàn gbádùn eléyìí kọ́fà torí pé ad-dararu gbogbo tí o bá níyàn lára tẹ̀lé àgbà mú kú o àlọ́ tó bá wá fa tán ọlọ́run ọlọ́wọ́ ó sì fi díyà wàá ti bídìá bídìá yẹn náà làbá ni tó ń mọ yókùdì títú láti bá mú ọfà wàá fa wàá wá ti bídìá bí sọyá mi tẹ̀lé àtẹ̀tẹ̀ ẹ̀yẹ èyí ti ti kọ́ ọgbà ẹjọ́ mẹ́ta a ti fẹ́ kọ́ gbà ní tẹ̀lé tẹ̀lé tàbí àwọn ẹ̀tọ́ àmú tẹ́tẹ́tì mẹ́sàgín kó fún aláìní mẹ́fà ló ń jẹjẹ oúnjẹ àjẹyó ó kọ́kọ́ kan nínú wọn ní mo dẹ́yìn ni. bimuddi nabiyyi sallallahu alayhi wa sallam mudu meji meji. nínú mudu anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìlú fún ala kọ̀ọ̀kan a ti ti mọ̀ mudu kan òun náà lè kún ọwọ́ méjèèjì lọ́wọ́ tí ti tẹ si eléyìí ni wọ́n ń pè ní mudu kan irú méjì lọ́wọ́ àwọn nusukùsà àbí yọ pa àkùtà kan torí kọ́ fa irun orí rẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó rí ìkànnà rẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó mú irun mú rẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó fi lọ́fíńdà sára fídíà mú wọn tó gbogbo gbàtà wá sọ pé fídíà mú yẹn nínú kọ́ gbà ọjọ́ mẹ́ta àbí kọ́ fún aláìní mẹ́fà ló jẹ àjẹ ọdún kó fún aláìní mẹ́fà ló jẹ ẹnì kọ̀ọ̀kan múdù méjì méjì nínú múdù ànábì sallallahu alaihi wasallam àbí kọ́ pa àgùntàn kan. torí di eléyìí yọpa níbi tó bá fẹ́ kò bá jẹ Mẹ́kà kò bá jẹ Mínà kò bá jẹ Mẹ́kà kò bá jẹ Mínà yọpa fídíà yẹn bẹ́ẹ̀. eléyìí jẹ́ àwọn nǹkan tí wọn ṣàlàyé kọkùnrin yóò jìnà kó tó wá di kó àfa bẹ̀rẹ̀ àlàyé nípa àwọn ètò jẹ tóbi eléyìí fi hàn wá pé a ní láti kọ́ ìmọ̀ nípa ìsìn wa ká sì má jẹ ẹni tí kò ní fọkàn sí tí ń bá ń kọ́ nítorí kó lè bá wúlò fún wa ní ìgbà tá a bá fẹ́ láti lò ó kéèyàn sì máa bẹ lọ́rùn lọ́pọ̀lọpọ̀ kó fún un lágbọ̀ọ́yé nídìí ẹ̀sìn òun torí pé ẹ̀sìn yìí kò lọ́gà jù nínú gbogbo ìnira tó máa ń ṣe fún yàn sẹ́ni tó máa bá tó wá tó bá fẹ́ pẹ̀lú oore ìtumọ̀ fún wọn lágbọ̀ọ́yé nínú ẹ̀sìn ọlọ́run bá kọ́dà kókó fún wa ní àgbọ̀ọ́yé nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ́wọ́ lórí àtúnmọ̀ ṣiṣẹ́ pẹ̀lú táǹgbọ́yé kó ṣe táǹgbọ́yé yìí ní sábàbí oríire fún wa àti lọ́la òkè yára subhanahu wa ta'ala muhammed. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله àwọn tí ń dáwó láàrin ara wọn tí wọ́n á mú owó yìí tó ṣe pé owó tí wọ́n ń dà wọ́n tó orúkọ ara wọn alifabẹ́tìkàlì wípé àwọn máa lọ sí hajj lọ́dọọdún àwọn ò rí pé gbogbo àwọn àwọn lọ hajj kò sí tó burú lópin ìgbà tí ọba ti jẹ́ pé ẹni tí ọba tí láǹfààní pípọ́ kan yọ yàrí pípọ́ ọbọ̀ owó torí tó bá yàrí pípọ́ ọbọ̀ owó ajẹ́ pé kòkó owó yẹn ti ràn lọ́wọ́ yíyá lọ́yà o tó bá ti ṣẹlẹ̀ pé yíyá lẹ̀ máa ń yára yín ajẹ́ pé gbogbo tẹ̀sí nǹkan náà lè tọ́ torí ó ti di kọ́rọ́tọ́ ń jẹ̀rẹ̀ nàfààní ó ti di owó tẹ̀ yára yín tẹ̀ sára rẹ̀ sáfà gbogbo ó dàtí ìyá rẹ̀ ní sára sára rẹ̀ sàǹfààní rìbá ni àbẹ̀tọ́ ayé kẹ̀kẹ́ dáwọ́ yẹn ẹ̀ ní barajẹ́ tí ọba kàn yín ẹ̀ sì níbi sọ̀rọ̀ tí ọba kàn yín ẹ̀ mọ̀ pé ẹ̀ ni kò sì tó burú bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ nù àtẹ̀háwọn àlẹ́bẹ̀rẹ̀ wọ̀ dákúwá fi ràn rẹ̀ ní lọ́wọ́ lórí ti dáadáa àti pààyàn lọ́wọ́. ṣáájú kí ó tó lọ sí hajj. alhamdulilayi akókó ká pèèyàn lálàájì ká pèèyàn lálàájì àwọn olùmọ̀ á kí kò sí tó burú mbẹ tí ì bá sùn lónìí ká máa pè wọn kò sí tó burú mbẹ wọn ní tòun ti rí pé tí ì bá kírun ò ní pè lákírun tòun ti pé tó bá ṣe tó bá yọ zàká ò ní pè láyọ zàká wọn ní kò sí tó burú nínú káfí ní yahaj yahaja kò sí tó burú mbẹ nítorí pé lóòótọ́ nígbà tí ń ṣe hajj yẹn lọ jẹ hajj sòṣùgbọ́n náà ìgbà tó ti ṣe hajj wọn ní kò burú káfí ní hajj lókun ìgbà tí o bá ti sùn lóyún sí géètì wa fífa wọn sùn bẹ́ẹ̀ sèyàn tí wàá lọ sí hajj bí ọkọ ọfẹ pé ìyàwó rẹ̀ alájà wọn á sọ fún alájà inṣàlá kúburú nínú kọ́ ọ̀kan ìyàwó rẹ̀ lé oná ti fi ọ̀la láti gba pé ẹran ká dáadáa sí ọ tí wọn náà lọ sí hajj lóko rẹ eléyìí jẹ bó ti ṣe jẹ. wọ́n ní ṣé òótọ́ ni pé tó bá lọ ṣe hajj nígbà tí ó bá padà bí pé wọ́n máa ń ní àlùbáríkà rẹ̀ tó ṣe pé dáàbò ogójì ọjọ́ tó bá dé ẹtọ́ bá wà wọn lọ wọn bá ní kí wọ́n fi ẹ̀rọ àgbáyé kọ́ fi ṣàdúrà fún yẹn bẹ́ẹ̀ ní ṣe òjò mi. eléyẹn ọ̀rọ̀ tí wọn kì í sọ̀rọ̀ rẹ̀ ni látàrí èrò orí gbàdúgbò lásán ẹ̀kú kátẹ́ẹ̀rì fẹ́ẹ́ tó bá sọ pé èrò rẹ̀ ń bẹ ẹ wàá sọ kókó mẹ́rin ẹ wà ẹ sọ kókó mẹ́rin ẹ wà. tòun náà ọdún wà nù hadith tọrọ ti bẹ lórí àwọn àdéhùn yẹn onígbé ọlọ́run forí di alálàájì àti gbogbo ẹni tí alálàájì bá tọrọ fún ìyẹn nígbà tí ó ti hajj tòṣùwọ́n kìtìkì náà gbàtú wá délé ogójì ọjọ́ náà gbàtú wá délé ẹnu àgbáǹkà ẹnu kìíní kan tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ akérésìbìtì yẹn àwọn táwọn yẹn kọ́kọ́ lọ ọ̀hún láyé jọ wọ́n dé wọ́n fi lè sàwọn yẹn tó ti lọ ájì náà lójú kòkòrò ìgbésọ̀ ẹ̀ torí wọn náà kó lè wá àjẹpọ̀ lẹ́nu àgbáǹkà gbogbo ẹ̀ kẹtẹkẹtẹ ni kò sínú ẹsẹ kò síbi tẹsí bẹ lọ́dọ̀ náà ọgbọ gbàdúrà ẹni tó ti lọ hajj orin ńlá lọ lọ́wọ́ bá ti fún tọnà bàbá gba ẹjì rẹ sòkò sísè tó burú nígbà tí ń lọ hajj yẹn kí ẹ sọ fún pípa má gbàgbé àdúrà rẹ kò sí tó burú bẹ àmọ́ kí lẹ́yìn ìgbà tó lẹ́nu àgbàrúkà kan ó lẹ́nu àtẹ kan kí ni jẹ́ bẹ́ẹ̀. nípa ọ̀rọ̀ nípa ti fídíò àtẹ̀wé nípa pé kọjá bíi mọ́tò méjì ni èèyàn ó lò. Tòdídé owó ẹ̀sùn ọ̀nà ọ̀sìn yẹn ìbéèrè mi àkọ́ ni pé ṣé tó dá ní kí báyà ká dáná kí ní ẹ̀ gangan ó lórí bá gbẹ̀fẹ́ nìyẹn àbí ká gbé fún ní tútù bẹ́ẹ̀. Kọ̀ọ̀ká sọ pé kó já sí kí báyà bí ẹ tí ẹ fẹ́ gbé fún nínú àwọn tí ìyàwó ìgbé báyà èèyàn ò ní kìíní yẹn. Èèyàn dídí bí ẹ ndí yóò fi kún pẹ̀lú bí ẹ ṣe mọ̀ bí máa jẹun tí wọ́n kò ní lè fààyè bọ̀ dájẹ́ tó kí ẹ̀ bọ̀ lágbọ̀ọ́yò tí ẹ̀ tó àwọn onídìí tó lè jẹ tí ó bọ̀ yẹn bí ẹ̀ wá dé tí ò tó bí méjì yẹn báwo ni dájú ẹ̀. ṣé kìnìyẹn kéèyàn bọ̀ mọ́ wọn lẹ́ẹ̀kan náà bá pọ̀ tàbí kọ́ jẹ́ pé abẹ́nìkan lónìí ó ti lọ́la dákú bẹ́nìkan àdúgbò jẹ́ pé káwọn ọ̀sọ́jọ́ kọ̀ọ̀kan gbígbé mo bẹ́nìkan lónìí ọ̀sán la ń tún bọ́ ẹlòmíì. alhamdulillah ibi báyìí wọ́n ní kẹ́ kùn wọ́n ní kẹ́ pọ̀ wọ́n ní kẹ́ fún ní sàrà tọ́fídìí ẹ̀sán mẹ́rin sèyámi àwọn sọ̀dá kọ́sìn àwọn ló sọ sàrà lọ́lọ́ ń pè sàrà yẹn ọjọ́ tó ń jẹ wọ́n sì ṣe àlàyé dáàbò yẹn mọ́dù méjì mọ́dù méjì ló ń jẹ dáàbò ìdè ààbò tútù bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ láti fún un òbá àti kọjẹ́ alhamdulilah òbá àwọn kọta alhamdulilah àwọn àti fún ni tó ẹni ká fún kò lè jẹ múdù méjì tẹ́lẹ̀ kan àtẹ́lẹ̀ yóò lọ gbé pamọ́ ilé rẹ̀ náà yóò mọ̀ sí díẹ̀ díẹ̀ tòkò bá sàkọ́tà níta bá ti fún yàn ìyẹn béèrè bó lò sí tè tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o pípé gbàtẹ́ bá fún yàn fídíà tó bá wù ló lè fi ṣe sùsùgbọ́n ọ̀rọ̀ ìgbé bóyá ó jẹ yẹn táwọn fún yàn kọ̀ọ̀kan lójoojúmọ́ yìí àbá fún ọ papọ̀ lẹ́ẹ̀kan náà àbá lè máa fún èèyàn kan lónìí òun náà láti fún lọ́la láti fún lọ́túnla láfúnjọ́ mẹ́rin láfúnjọ́ márùn láfúnjọ́ mẹ́fà tẹ́tà fi bẹ́ẹ̀ mẹ́fà títà fẹ́ ni pé èèyàn mẹ́fà ọ̀ lẹ́ẹ̀kan náà níjọ́ kan náà ó fún kálukú mútu méjì méjì kálukú ọmọ lọ́rọ̀ tẹ́lẹ̀ yẹn ti tà fẹ́ẹ́ èsì kọ́ ọmọ fún wọn lọ́kọ̀ kan lẹ́yìn náà ọlọ́run ọlọ́ni pàfẹ́dì ẹ̀sìn mi ń ṣe yá mi àwọn sọ̀dápàtì àwọn lọ́sọ̀ eléyìí ẹ̀sìn máa ti pé fẹ́dì ẹ̀sìn ẹ̀rẹ́ alẹ́ ti tàkìyè ẹ̀ńkẹ́ tó náà nípa ọ̀yọ́ nítorí ní ní ọ lára tó mọ̀ ṣe ń tí kọ̀tọ́kálá làjò ṣe eléyìí ọwà lórí pé ọ̀sẹ̀ tàyè tó bá rọ̀ lọ́rùn tó bá bá àwọn ẹjọ́ mẹ́ta lọ́rọ̀ lọ́rùn alihamudulilayi tó bá ti jẹ́ kí gbogbo aláìní mẹ́fà ló jẹ́ lọ́rọ̀ lọ́rùn alihamudulilayi tó bá ti jẹ́ kí kò pa àgùdá ní alihamudulilayi èyí tó bá fẹ́ ló ń nu mẹ́tẹ̀ẹ̀ta kò sínú kí wọ́n la ọ̀kan bọ̀ ọlọ́rùn kí dandan àfi ọ̀bá lè ṣe ní kó ọkọ sórí èkejì rárá mẹ́tẹ̀ẹ̀ta lẹ́kùn kan náà ni wọ́n wà mú ètò lè ṣe bẹ́ẹ̀ ó ti parí. ní àrùn tó bá yẹ pé ìtòsí òdiwọ̀n rẹ̀ bí ẹ̀rọ ìlàwà ìyá bí màálù wípé tí wọn bá fẹ́ra yẹn ìgbọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ ìgbọ̀rọ̀ ti là á kí ni inú àbára yẹn ṣe kí ló máa ń béèrè. alhamdulilayi ẹranko gbẹ kálálà ní pa kò gbọ́dọ̀ jẹ ẹlòmíì ò gbọ́dọ̀ jẹ rárá. ọ̀pá lápàbí sòfòlù tàbí òye wa nísìn tí ẹni tó ti gbé nǹkan àgbà bụ kan ẹran yẹn dé ìwọ̀kọ̀ dé ìwọ̀kọ̀ gbogbo ẹni tó ti gbé ìhìrán ó tún á dé ìwọ̀kọ̀ ẹni tí ò gbé láti jẹ sẹ́mi kọ́ pa wá jẹ́ pé ẹni tí ti gbé òun olóògbé ẹranko gbẹ tí o sì pa nítorí àwọn tó gbé ìhram wọn ò sì ràn lọ́wọ́ láti rí pa kódà kó ti pé wọ́n tọ́ka ti gbé ẹranko mọ́nú wọn ò sì jẹ́ni tó ṣe wípé wọ́n fi nǹkan ìjà ràn lọ́wọ́ tó fi pa tó fi pa nítorí wọn rárá òwúrú kọjá yìí kí ẹni tó ti gbé ìhìrán àwọn ọjọ́ ẹ̀bẹ̀ torí wọn pa torí rẹ̀ wọn ò sì ràn án lọ́wọ́ láti pa ètò àwọn olófin hàn wọn jẹ bẹ ẹlòmínà lè jẹ bẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó ti gbé ìhìrán lọ pa ó sì pa nítorí àwọn tó ti gbé ìhìrán ọ̀sọ́kẹ́ nìkan kan jẹ bẹ́ẹ̀ tó bá yẹ kó wọ́n ràn án lọ́wọ́ láti rí pa ọ̀tọ́ kẹ́nìkan fún ọjẹ́ wọn pa gbogbo ìdí inú tó fi jẹ́ pé ọ̀daràn ìwádìí pín irú ẹranko tí ń bẹ lé tí ń bẹ nílùú tí wà lásọ ẹranko tí wọn fi ṣe dédé rẹ ní àwọn ẹranko tí èsì ti gbẹ àwọn tí wọn á ṣèdájọ́ yẹn làwọn á nínú àwọn mùsùlùmí àwọn méjì jọ ń dúró dọ́gba tí wọ́n ní mà fún ìsàlábòsì àwọn yóò ṣe dájọ́ pé ẹranko dọ́gba yìí ó ṣe déédéé kan báyìí a ò kọ́ wo olùdájọ́ táwọn tàbí ti ṣe nípa aró rẹ̀ tí wọ́n ti ẹranko tí wọ́n pa òsínú ẹranko tí àwọn tàbí ti dájọ́ nípa rẹ̀ tó àwọn olùmọ̀ yẹn wọ́n wá wò ìwúlò ṣe déédéé pẹ̀lú rẹ̀ nínú àwọn àkókò wà ní ìbéèrè tó ní pé ẹni tó gbé ìkọ́ ìyọ́ lè lo bí ìgbàlú àbí bí bẹ́ẹ̀ ta lẹ́yìn ìgbà tó ti gbé ìrọ̀ àbí kí o mọ owó wà lára sọ ìrọ̀ mi tó wà níta. alhamdulilayi ẹni tó ti gbé ìrọ̀ tó lè lo ìgbàlú láti fi di ìlọ́ọ̀dì rẹ̀ inṣàlá kò tó burú bẹ́ẹ̀ ó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn gẹ́gẹ́ bí òsì ti tán kó lu abú lọ́dọ̀ àwọn apáta nínú àwọn olùkọ́ wọn kò sí tó burú kó lu abú kò sí tó burú kó ló gbà ìgbàanú yẹn ó tún lè lò gẹ́gẹ́ bí pọ́ọ̀ tí wọ́n kó nǹkan dúkìá rẹ̀ kò sí tó burú rẹ̀ wọ́n ti máa tó burú pé tó lè máa fòkun yẹn so ìhìrámù rẹ̀ wọ́n so kò sí ti ìhìrámù dédé tó lè fi so ọ̀tọ̀ ọ̀tọ̀ láti ṣe ló ti máa fi tó wẹ́ẹ̀lì rẹ̀ pọ̀ kó sì máa kó sì máa kó sì máa lọ mẹ́tì wọ́n máa lọ mẹ́tì tí ò ní tú tí ò ní sínú kó àwọn ti tọ̀ wá bọ̀ tó wá bọ́ náà èyí ó sì máa kọ́ra rẹ̀ lẹ̀ nítorí pé ọ̀ọ́mà àsìkò tó lọ́wọ́ bọ́ kọ́ ikọ̀ ya nítorí di eléyìí kéèyàn ti kọ́ra rẹ̀ lẹ̀ rẹ̀ ló ti jẹ́ pé náà kọ́ńtì mi ní àti ìjọba gbogbo ẹjọ́ lọ irú àwọn àlàyé yìí ọgbọ wọn wá kọ wọn practice practically wọn gbé pálí kankalẹ àbí pléètì kankalẹ tí wọn ti fọkọ nàbí kàába ẹyà ẹmẹsẹ ibi tẹ́tí bẹ̀rẹ̀ ibi tẹ́tí parí ló fi jẹ́ pé àwọn lọ́rọ̀ọ̀rùn jù níbi bá ṣe lásìkò hajj torí wọn ti pọ́ńpà tí wọn bọ̀ wá sí wọn lọ pọ̀ jọjọ fìtínà wọn èdè sí rárá nàìjíríà lọ àwọn ọ̀gá nìyẹn nínú kádà lóró káwọn máa tó gbé wá wá sí wọn bá lọ lùkùkù yẹn ọmọ kí lùfà wọn bá dé yẹn ọmọ kí tọ àánú kún wọ tẹ́lẹ̀ ìjọba ti jẹ nítorí pé àwa kì í kọ́mà nípa ẹ̀sìn tá à ń lọ sí ẹ má fi lílọ mọ́kàwé lílọ Jerusalem lílọ Jerusalem kò sí kankan tá lọ síbẹ̀ tí wọ́n lọ wòran lọ wọ́n lọ picnic ṣùgbọ́n mẹ́kà orígun kan nínú orígun ẹ̀sìn Islam ẹ̀sìn lọ́lọ́sẹ̀ tó o bá mọ̀ nípa rẹ̀ mọ̀ wùlẹ̀ lọ mọ̀ wùlẹ̀ lọ rárá mọ̀ lọ fúnra rẹ̀ wàhálà sí mọ̀ lọ fowó jóná tẹ́lá ti ràn ọ́ lọ́lọ́fẹ̀ẹ́ wá mọ̀ nípa rẹ̀ má pé torí pé wá by chance má jẹ́ wá by chance kó sì lọ by chance. tí èèyàn bá wẹ̀ lẹ́yìn tó gbé ìrọ̀ ìgbàgbọ́ tó ti ṣe ìwé ìbẹ̀ yẹn tó ti láǹfààní pọ̀ sí karama tó láǹfààní àti padà àti kó máa ṣe àjẹrì láti gbé láti yóò padà ṣe àjẹrì àti tún ìrọ̀ mọ̀ ẹ̀sìn. alhamdulilayi wọn kó mi kọ sọ ẹ kó mi kọ tọ́ba tó rọra wá mi kàn ó súnmọ́ ìyàwó rẹ̀ tó lè láǹfààní àti ọgbà padà lọ ó ti parí mi ó ti dárò ó ti dárò tó bẹ́ẹ̀ náà wọ́n máa lọ lórí kó ti dárò wọ́n gbọ́dọ̀ parí àti tó ti bàjẹ́ o ẹ wàá mọ tó tún tẹ̀lẹ̀ àtúwọ̀n àtìyàwó rẹ̀ wọ́n yà wọ́n kèsì kan tún ma márèdè lọ márèdè lọ wò ẹ kọ́ ríra wọn náà lọ́rọ́ fi tẹ́lẹ̀ lọ́wọ́rọ́ ìwọ bí ìwọ náà gba bí. sọ iṣẹ́ àlọ́ bá parí ajé ẹ pàdé àbí òye wọ́n yà wọ́n tó ń àbá parí ájì wọ́n ju ebi tí àwọn wà ọjọ́bù ti jẹ́ ọ̀rọ̀ pé wọ́n padà tó lọ tún bẹ̀rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ọdún tí mo tún wá wájú one million lẹ́lọ́ o tún wá one million míì wọ́n wá tún ájì sí ìyàwó rẹ̀ náà wá tún bẹ̀rẹ̀ náà. bàbá àjẹ́ àdínà fìlà ó tún àtúnṣe. lóòrò ni ó fẹ́ sí abala ìdíjú mẹ́ta lóòrò àkọ́kọ́ ni pé ẹni tó ń pe hajj tó wà ní inú ọkọ̀ ẹ̀rọ tó wà ní aṣọ tó wà ní sí ìlú aṣọ tó dà tó wà ara rẹ̀ tó wà ní kọ́tùnà tó máa ń pè é tó ti ojú bá fẹ́ mú kú ní ẹ̀mí ìwà tí òun ní fi orí òfin kó mú ọmọ wa sí òun tí wọ́n ti fi ní kọ́ọ̀tù yẹn. Ilé ìwọ̀n tó mọ́ bẹ́ẹ̀ bí kòkòrò náà ń gbà ní ìpínlẹ̀ Adúmábà. Bẹ́ẹ̀ni. Ìjọba ìjọba ìpínlẹ̀. Pípín. Òǹdọ́rọ̀ ló kò dùn tó ẹni tí ó ti lọ bẹ́ẹ̀ kà tó ti lórí ìṣòro ìdí láti ìrọsí ìyẹn tó di pẹ̀lú ọlọ́run tó lè máa sàn sí ẹ̀sìn. ìjọba tó fún ẹni tó lè wá tó wá tó tó wá tó fẹ́ bá ń sọ rẹ̀ tó tó tẹ́ àtìlẹ́sì lábẹ́rẹ́ àlàáfíà làkìtì àlàáfíà tó lè ṣòro àlàáfíà tó lè bẹ̀ ọ́ lókùnrin tó tó wọ́n ti àlàáfíà tó lè bẹ̀ fúnra rẹ̀ tuntun lọ́wọ́ tó fún ìlú òdúgbò ọ̀gá ni pé ìjọba àwọn ti wọ ààbò tó dé wọ́n máa sọ pé ó bí ásílù bá bẹ̀rẹ̀ pé kí ìgbà lẹ́yìn ìgbà tó fún ààbò pé ìgbà tó wọ́n kò fi pàṣẹ. ìjọ ààbò máa ń pàṣẹ gangan fún ẹni tó lọ ààbò bá ní bá bẹ̀rẹ̀ pé kí ìgbà ààbò wíwá bẹ́ẹ̀ bá gba ààbò lára ààbò làwọn sọ ẹ̀sẹ̀ tó ń sáńgbà tó dé lẹ́yìn الحمد لله ájì máa ń bàjẹ́ gbàdéyàdé tó yẹ pé babaláwo ni kó tó lọ hajj ìgbà tó tún dé tí awo náà ní tó ṣe èsì ájì rẹ̀ lásán lọ bàjẹ́ gbogbo tẹ̀lé bàjẹ́ ọ̀sẹ̀ bọ́ọ̀lù yẹn ó tún padà dídí ẹbọ gbogbo tẹ̀lé bàjẹ́ lẹ́bọ lóògùn ni ẹgbẹ́ oṣó ló ń ṣe ẹgbẹ́ ẹgbẹ́ àjẹ́ ló ń ṣe ẹ àwọn olóògùn ni ni àwọn dárídárí. tó gbogbo ẹgbẹ́ òkú títí náà ló tún padà sí kí alábàáni kọ́ lọ sí hajj ọ̀daràn lásán tó ń torí délé gbogbo sẹ́rẹ̀ bàjẹ́ kéde hajj lásán tó bákan náà èèyàn ti hajj di ọmọ burúkú ni ó tún padà sí di ọtí tó eléyìí ọ̀daràn ni hajj tó ṣe nítorí kọ́ tí mò ń ní kékeré tó hajj rẹ̀ sòṣùgbọ́n ètè ń ṣe yìí báyìí tí ọba tó bá tó bá fi kú tọ́pẹ́ lábẹ́ kọ́lọ̀ wọn bá wa tó bá wúlò lè fi ṣe tó bá wúlò lè fún wọn sọ ọ́nà torí ọtí tó mú kú tó bá ti wọlé forí torí kọ́lọ̀ wọn bá wa fà á èmi ayé rí ilé ẹ̀dẹ̀ wò ti jẹ́ àmọ́ páyọ̀ náà tó yẹ ilé ìgbà tó lọ sí hajj kó wá sí kó yá ọ̀daràn para kó yẹ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tó ti fi wọn tún burú ju bí wọn ti wà lọ lẹ́yìn ìgbà tí wọn ti á dìde wàhálà àbúrò la yóò ti kẹyìn mánu yóò ti dìdìkudì má ti gbogbo ń de burúkú gbogbo òkúpa òka burúkú òkòòkò ìbẹ lọ́wọ́ ọ̀daràn tọba ti sọ̀rọ̀ yóò bóyin ní yín kó aláàjì lò ògbélé yọtọ ọ̀npa islam jẹ àbótí mọ́kàdé ọdún tẹ́tẹ́ ni márùn-ún tẹ́tẹ́ ni márùn-ún bí ẹran kí ni túmọ̀ rẹ̀ kọ̀tọ́tọ́pì nínú ẹ̀sìn Islam sọ́dà kó ti pé lẹ́kẹ̀ lásán ni kọ̀tọ́tọ́pì nínú ẹ̀sìn Islam gbogbo tó bá yọpin lọ yọpin kọ̀tọ́tọ́pì nínú ẹ̀sìn Islam torí délé wọn bẹ́ẹ̀ fi ọjọ́ yìí wọn á lọ́mọ fi lẹ̀kẹ̀ sọ́run ọmọ fi sọ́wọ́ so wọ́n wá mú àwọn condition ti sẹ́ wá náà tó bá wọn kí sọnù lọ́dọ̀ tiẹ̀ láyé oyè oní òdì bẹ́ẹ̀ fi ṣe tòmá mọ̀ pé yẹ ó ní kankan ti fún ọ láyé ó sì ní kankan fún ọ lọ́rùn oyè tó jẹ tó ṣẹbọ sọlọ oyè tó jẹ tó olùkọ́ ọmọdé tó wà kó òkúta òkúta òta abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ o ti tọ̀ wá kó káábà mọ̀ wọ́n á ti tọ̀ wá kó òkúta òta torí kó ọbẹ̀ tó yìí ẹ́ tó tòmá mọ̀ pé kankan bá tọ̀nù fún ọ̀tọ́ ẹgbẹ́ tirẹ̀ ló ti ká bọ́lọ̀ ọkùnrin kò má ti kàn mọ́ ọ̀rùn wọn á ní tẹ̀yìn bá lọ hajj tẹ̀yìn lè máa fi kú pé aláàjì lágbájá ló ń pè yín á ti sàlàyé rẹ tọ́kì wọ́ sánà tí ọ̀bẹ tẹ̀rẹ̀ jẹ bàbá alágbájá àbùdù lágbájá ní pẹ́ ọ́ kò sí tó burú mẹ́ bàbá alágbájá bàbá alágbájá electrician Baba àtàmẹ́dò kápẹ́ńtà bàbá alágbájá òṣìṣẹ́ town planning tuntun fi mọ́ bẹ́ẹ̀ tó a aláàjì tí ẹ ní sọ̀rọ̀ tó o pèrè àrẹ lálàjì àwọn àtàlàjì ni ní tètè dáhìn mọ́ sọ̀rọ̀ kíkẹ́ ti wọ̀ lọ́sọ̀ fún kúkú ọ̀bẹ tẹ́lẹ̀ yìí wọ́n bẹ́ẹ̀ náà àwọn ọ̀rẹ́ ká fi túrè ní ara ọ̀rẹ́ ká bàbá wa tẹ́jẹ́ àwọn àdìtí aṣọ máa ń túmọ̀ yẹn lára tó lè fi pínì mu ọ̀tọ̀ kó fi pínì ọ̀tọ̀ yálà pínì tó ti pé wọ́n wọ́n pínì má sọ̀rọ̀ sẹ́gẹ́ tó máa fi léyìí mú eléyìí àbí pínì jẹ́ kí wọ́n ló kí bọ́nú rẹ̀ tó fi mú ọ̀tọ̀ wàá fàtọ̀ rẹ̀ àgbélera wàá ti dàbò ra inṣàlá kò ní bí wàá ti dé tukọ̀ wọn tún lè padà tó bóyá èèyàn wà lọ́dọ̀ àwọn fúlẹ̀ tó ọlọ́run wá sí púpọ̀ wọn á ní tó bí ẹ̀dá lọ sí lẹ́dà wọ́n ní ìjà tó ń ìdájọ́ tí ó lu wáyé bá ọlọ́run fúnra tó ìjà ẹlẹ́sìn ti pé bóyá ìyẹn ti náà kàwé wọ́n á fi ìjà tó sí àná. Alhamdulillah tí mẹ́tẹ̀ mú hajj fẹ́ni tó ti bàlágà ní kọjá kó ti fẹ́ yà wùlá rárá tó bá jẹ́ bẹ́ẹ̀ àbá kí má kírun tó ìfẹ́ yà wù àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀n má gbààwẹ̀ tó ìfẹ́ yà wù rárá eléyìí ní ti pẹ̀lú ẹ̀sìn jẹ́ palẹ̀mọ́ rẹ láti wà lẹ́nà kò ní kankan ti pẹ̀lú pa lọ́kọ aníyàwó obìnrin nílé ọkọ nílé bàbá rẹ̀ bàbá rẹ̀ bá lówó tọ́ran lọ sí mẹ́kà tí wọ́n mú lọ ájì rẹ̀ ti jáde pẹ̀sẹ̀ ìgbà tó bá lọ́pọ̀ ọ̀dọ́kùnrin ọ̀rẹ́ ni mo lọ sí ájì láì sí ìfẹ́yàwó ájì rẹ̀ ti jáde kò sí wàhálà torí di eléyìí kò ti ṣe jẹ́nu tọ́nà bàbá ti gbà sírí kẹgbà mẹ́kà lọ kíákíá kẹ lọ sí ájì yìí ṣùgbọ́n téèyàn bá wá ti mọ́kàdé tó tọ́ kéèyàn ọwọ́ mọ́sálásí pé iye ìjọ kan láti jókòó lé àti ìlẹ́jọ́ àti lọ mọ́sálásí lórí ìgbà tó jọ̀ọ́ bá pínká tó lọ mọ́sálásí rárá o sẹ́mi pé mọ́kà náà mọ́sálásí lẹ lọ kò síjọ́ kan tẹ́ fi sinmi mọ́kà mọ́sálásí gbogbo gbà ní bẹ́ẹ̀ bá ti délé náà mọ́sálásí ni kò sì rí kíá àmì kọ́lọ̀ bá dì í nù òní ìdìbò àmọ́ àtẹsẹ palẹ̀ mọ́ pàfẹ wọ mọ́sálásí báwo wọ mọ́sálásí báwo àmọ́ àpalẹ̀ mọ́ rárá o mọ́sálásí ilé Ọlọ́run ilé Ọlọ́run gbogbo wà láti yẹ ká máa rí ẹrú Ọlọ́run nínú rẹ̀ torí de eléyìí àwọ mọ́sálásí àmọ́ àdáná àmọ́ àti gbogbo ẹ eléyìí ara tí wọn kì bọnú àtà àwọn mùsùlùmí yorùbá ni sòtásà bá ti takò ẹsẹ ẹsẹ làá dínkù kì í sàtà lódodo ẹni tí ọba yìí jọjọ ẹkọ ẹfẹ wọn mọtíláṣí ẹ̀yin náà tí wọn bá má sọ sínú yóò dùn kí wọn fẹ́ràn yín ẹ ní fẹ́ ká sọ ọrú dá a sọ yìí o sojúgbọn àwọn ọmọ bá ti lè parọ́ mẹsìn ọlọ́nà kò yẹ ká parọ́ mẹsìn ọlọ torí ẹni tó bá ní kíní kan ṣe wíwọ mọtíláṣí lẹ́yìn ìgbà bá tà á dìde ẹ dàdú pípọ mẹ́rin ẹwà níbi tí wọn bá ti kà gbogbo ó lè bá a àmọ́ tí wọn bá ti rí àwọn náà wàá gbà pẹ̀lú akókò tí nǹkan kan ti ń jẹ́ ikú wọ mọ́sálásí tọ́wọ́ bá ti ti mọ́kàdé kọ̀rí mọ́sálásí kíákíá ọ̀rọ̀ pé wọ́n wọ mọ́sálásí wọ́n wá pa kó wọ́n wá jókòó bí kan náà ní mọ́sálásí jọ àwọn tó bá wá ní àwọn tó bẹ́lẹ̀ ìwá ní àwọn tó bẹ́lẹ̀ ìwá ní rárá irú rẹ̀ náà làwọn àdúrà tá a máa ń ṣe látàrí pé wọn ọ̀pẹ́ tí ọlọ́run bá yé àdúrà lálàájì ọ̀dàbọ̀ àdúrà lálàájì káàbọ̀ kò gbé lẹ̀ lásán kò sínú ẹ̀sìn ọlọ́run ah èyàn lọ London wọn ò ṣe ara London ọ̀dàbọ̀ ó ti London ni wọn ò sára London káàbọ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ ní wákàtí mélòó ló ti tó fi dé London yóò tó wákàtí mélòó náà ẹ́ mẹ́sàn-án bá wò ó láàrin márùn-ún sí mẹ́fà mẹ́kà náà láti kù márùn-ún láti kánú mẹ́rin dé lílọ lọ́dọ̀ ò léwu náà ó kúkú léwu bàálù lè já kí ló dé tẹ̀yìn sí ara London ọ̀dàbọ̀ ara London káàbọ̀ olùkóyè ó túmọ̀ sí kan náà ti wó jẹ lásán ẹ wàá tó lọ mẹ́sìn ẹ wàá gbé gbá adé jókòó yìí ẹ̀sìn láńsẹ́ ẹ̀dùkọ̀ gbọ́dọ̀ dídí lọ kírun ẹ̀dùkọ̀ nǹkan mẹ́rin gbogbo kẹtẹkẹtẹ àwọn tó kú fẹsẹ Ọlọ́run sí àwọn ní kúba láwọn afọ àwọn yẹn torí oúnjẹ tí wọn jẹ ẹsùn máa pé kò sí oúnjẹ ti lè pọ̀ tó nínú kọtán kéèyàn tó tán àbí kéèyàn ó ti tán máa lọ́wọ́ kó láti wá máa fi ọrùn wa láwọn fi gba pààrọ̀ látàbá yé wa alálàájì ọdá àbọ alálàájì káàbọ ọ̀nà oúnjẹ gbogbo ẹ̀ kò sínú ẹ̀sìn Ọlọ́run ṣèyí tó jà gbé ìwọ́tọ̀ lọ sí hajj tẹ́bàtì ẹ̀wá tó wá béèrè wàlá ìjọsọ olùbáwò yẹn pọ̀ tẹ́bà béèrè pẹ̀tọ̀ ẹ̀yìn gan tẹ́ wá jókòó yìí tẹ́ ń sàdó alálàjẹ ọ̀dà kù kí lànà bì ní ká wí gan tá a bá fẹ́ tíráàbù tá a ti wọkọ̀ olójú ẹ̀ dọ́mọ̀ tẹ́bà pé a ti wọkọ̀ dọ́kọ̀lọ́kọ̀ máa ń ṣe ní pẹ̀tọ̀ ẹ̀dá sàdó à sọ́lú alẹ́ nàbí kárì fa <laughs> wọ́n wá kí àdúrà mẹ́lẹ̀ ọ̀pọ̀ ìdájà fàtíà tó wọ́n ti sàdúrà ọ̀dà bọ̀lù pé ọkọ̀ orí ìfòkò ní sí ọ̀nà lágbọ́rọ́ lọ tó wọ́n ti sàdúrà ìkílà nẹ́bí ni ká máa wí kan dábàá rìnrìn àná wọ́n mọ́ abẹ́rẹ́ nǹkan mọ́ tẹ́ ẹ bá tẹ́bi tẹ́ lọ kílà nẹ́bí ni kẹ́ sọ wọn ò ká kú hẹ́sùn mùsùlùmí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a túmọ̀ sí Yorùbá tá a tún kọ́ fún ọ ní transliteration tó o bá mọ lárúbáwá kà ó tún máa kà láràbí àràbí yorùbá àbí english tó tún máa jáde lárúbáwá mọ́ lẹ́nu kó sẹ́ tó dààmú pẹ̀lú gbogbo eléyìí kí ni wọ́n fẹ́ fi sí torí kí wọ́n kọ́ lélẹ́yìn ọjà ní kí wọ́n kún kùlù jù kan tí wọ́n ní kó gbé sápò ààbò síjú ọ̀sẹ̀lẹ̀ tó bá ti wà lápò rẹ̀ nu mọ́tò bí wàá lu já ìwọ ọ̀sọ̀kalẹ̀ lálàáfíà ni. èyí <laughs> wọn kà ìsáfẹ́ bí kọ́ wa kí ni wọ́n fẹ́ fi sí kékeré tẹ́wàá fún pé ẹ àdúrà sáré mi nìkan ọkàn máa yín mu tẹ́wàá ń wo mu ẹlòmíì kan bẹ́ẹ̀ ṣe sọ fún ni mo ti máa kàn tóró ti mọ alákété ẹ̀ bá pè kankan fún ẹ̀ máa kankan ni ẹ pè kankan wá bàbá yìí tẹ́ ẹ kankan fún yọ́ọ́ máa yín mu imú rẹ̀ yọ́ọ́ máa yọ́ọ́ máa fi ọ̀gá ẹ̀ kí ni káwé lé subhanallah torí délé tí ànábì ní ẹja mójútó sẹ́ni tí ẹni tí mójú tó tà nàbì sọ̀lá sẹ́máàtì ń pọ̀ sẹ́máàtì ń pọ̀ ọlọ́run máa ń so orí fún wa gan ọlọ́run máa ń so orí fún wa gan nítorí pé ẹ̀rí pé ọlọ́run ti ná oríṣiríṣi fún yín lọ́nà orí àwọn ẹni tí wọ́n ń ṣe pálapà lọ́nà àbí ah, kílẹ̀ yín ṣe náà rí kú sí kankan tó bá gbọ́ lọ́kọ́ àgbà nábì bọ́ náà lọ. ṣe eléyìí báyìí ìdí tí wọ́n fi máa ń ṣe àwọn ọmọ mọ́sálásí àwọn gbogbo ẹni tí o bá fẹ́ kí gbogbo nǹkan lárinrin tí o bá fẹ́ kí káyọ gbọkànlọ ọmọ tí gbogbo ará àdúgbò wọn mọ fáwọn náà lọ mọkà kí orí ẹlẹkùn lè bá pọ̀ tó gbogbo olùkan ni o bá fẹ́ àti èsì lásán tó àwọn wọ́n ti wọ́n ti bí kò lè tètè ó tètè lójú ẹlẹgàn àwọn dá ẹ tí o bá fẹ́ àti ìbù ara rẹ nù yóò kọjá wà mùsùlùmí làwọn tẹ̀sí láti ti wà tó jájú lọ́dọ̀ wa ní kókó lọ́wọ́ bá kọjá fún kókó ẹ̀sìn wa lọ́wọ́ wa ìdí inú tó fi sọ fún àwọn àtiwájú wa rere ẹ̀rù tí máa ń bà wọ́n lẹ́yìn ìgbà tó bá tẹ̀sí tán ó ju èyí tí máa ń bà wọ́n tó tó rẹ̀ sí lọ torí pé wọ́n máa bẹ̀rù pé ẹ́ wàhálà la ṣe yó owó la ná yó tọ́lọ́ ti gbà ọlọ́dà kù gbà ọlọ́dà kù mọ́kọ́ ti ti wa lọ́wọ́ àwọn ọmọ asokó ti ti ọjọ́ ayé wọn pé tọ́lọ́ ti gbà á ọlọ́run dàpọ̀ gbà lọ́wọ́ mi lọ́kọ̀ ti mi lọ́wọ́ ṣé táwọn arọ mi àwọn arọ eléyìí torí tó bá gbé làárò alájà alájà òní bọ́ síwájú káwọn bá di lu kó lọ ọmọ díke kó ọmọ bí alájà káàbọ̀ alájà káàbọ̀ àwọn òórùn ilé yẹn náà àti òkú tó má ti sálì wọn ti gbà náà kí wọn ti gbà àwọn mà àwọn ojú àwọn èèyàn ti pẹ́ nù rẹ̀ díẹ̀ díẹ̀ wọn mọ̀ gbilẹ̀ díẹ̀ díẹ̀ wọn mọ̀ gbilẹ̀ turuki lánàá wọn ò gbọ́ pé kọ̀ dà òní wọn gbọ́ ẹlòmíì ò ti pinnu lọ́kàn rẹ̀ pé ah tọ́lọ̀ ń bá gbà fún mi mi ò ní ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò sì ràn án lọ́wọ́ ẹlòmíì náà tó ti ṣe ọgbọ́ bí ọmọ kábàámọ̀ pé ah mo bá ti mà bẹ́ẹ̀ ni èmi náà bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run foríjì